but mo ti bẹ̀rẹ̀ ṣá mo fẹ́ lọ sí eré ah, mi ì jẹ́ tí mo rìn tí mo fẹ́ mú jáde I love this I love this message. Ọjọ́ náà lọ́jọ́ yẹn ti Jésù wẹ̀yìn ẹ̀ṣẹ̀ mi mú. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Holy Spirit. Thank you, King of Glory. Thank you, Lord of Glory. Thank you, Lord of Kofi. I say thank you for this moment. I worship you for these days. Olúwa ẹ ṣé bàbá ẹ ṣé olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣé lẹ́rù ni ẹ ṣé ọba lánàá ẹ ṣé ọba lẹ́nu ẹ ṣé mi awímáyé ọba mi asọ̀rọ̀ mátàsọ ọba mi gbìjà kẹrù ogun níjà ọba mi ajàmájèbi olúwa ẹ ṣé olúwa ẹ ṣé kí ni bá fi dúpẹ́ kí ni bá fi sanre fún ọ orí rẹ pọ̀ láyé mi ojú yan rẹ tí òkun rẹ bàbá mi àti ọlọ́run mi ẹ olùgbàlà ẹ olùgbàlà ẹ olùgbàlà ẹ olùgbàlà ẹ thank you father thank you father thank you thank you lọ kí ni yẹn yọ kúrò hmm. ṣojú mi bá kan o rí fìlà fún mi olúwa ẹ olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣé ẹlẹ́rìí ẹ ṣé ọba ọba títí ayérayé. You are the Lord that He led me. Don't do Okay, sorry. Let me stand up, take it myself. I want I want to. You are the Lord ibi báyìí ha ok I, I try to put this in the front and even though kíní ọjọ́ taba taba réèyàn kankan tó kàn lè bá wa ti kíní sókè lẹ́ẹ̀ ká yọ rọ́ọ̀gì omi ti dà sórí ẹ̀ mi ò láì tó rọ́ọ̀gì bá ti pẹ́ ó máa ń tomi lẹ̀ dà sórí ẹ̀ fún mi ní kíní ẹ̀ ṣé ó wà um, changes. Mm -hmm. You're welcome to this my platform. Welcome, welcome, welcome. Okay. Hello, to it, Okay. You are the Lord that you led me. You are my God my You sent your word and healed my disease. You are my God, my You are my God. Oh, what's it? You are my God. Richard. That he led me. You are my God, my healer. You sent your word, I am my disease. You are my God, my healer. Thank you, Father, for this moment. Lord, I worship you, Lord, because you are God. There's nobody like you from east to west, north to south. That be exalted, be glorified forever in Jesus' name. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus, all my children with blood of Jesus Christ. All my well wishes all over the world, I cover them with blood of Jesus Christ. Oh Lord, take total control right now. Lord, I'm going to speak this moment. Father, speak through my tongue, speak through my mouth. Use me mightily. Don't trash me after using me. Ẹ̀yin lẹ lè tí ẹ kì í pa tì. Ẹ̀yin lẹ kì í jà tẹ máa ń jà tí ẹ kì í sì ń jẹ̀bi. Ẹ̀yin aláàánú gbogbo ènìyàn olówó orí gbogbo ayé. Kábíyèsí Elédùmarè. Take total control right now. Lord, take total control. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Move my mightily today. I'm about to talk to the government, about to talk to my people, about to talk to myself. Father, speak to us as well. Speak to all of us. Lord, break every yoke, every barrier, every curse. <laughs> Father, break them in the name of Jesus Christ. Mark me with favor in the name of Jesus Christ ah yeri kapa satayaba mi ò ní wọn nílò mi fún iṣẹ́ burúkú lórúkọ Jésù mi ò ní wúlò lọ́wọ́ èṣù èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi mi ò ní wúlò lọ́wọ́ àwọn ẹni bí lọ́wọ́ ìkà ayé lórúkọ Jésù torí ohun tí a bá lu ẹnikẹ́ni fún a ó sàn ìsọ̀rẹ̀ fún ní ìgbẹ̀yìn torí ìgbẹ̀yìn lójú Ọlọ́run gbàkóso lónìí èyí tá a bá dé Olúwa dé èyí tá a bá tú Olúwa tú Ọlọ́run gbàkóso ó lọ máa lò wá lọ bàbá mi gbàkóso Olúwa gbàkóso Anoint me now. Anoint my head. Anoint me, Lord. Anoint me, Lord. Anoint me, Lord. Anoint me, Lord. Bless whatever I bless. Cause whatever I will cause today. In the name of Jesus, I will not be cursed. My children will not be cursed. My people will not be cursed. In the name of the Father, the Son, and the Holy Spirit. Every plans of the enemy, Father, destroy it. Every plans of the enemy, Father, destroy it. Break it to destroy it. Thank you, Father, because you answer prayer. In Jesus' powerful name, I pray olúwa ẹ ṣé gan ni o ẹlẹ́dàá ẹ ṣé aṣẹ̀dá ẹ ṣé olùgbàlà ẹ ṣé gbogbo àwọn èèyàn tó jẹ́ níbí ni tó sì máa pẹ́ra wọn ní ẹni rí àṣìwọ̀n bàbá májòbó láyé mi lọ́nà mi nílé mi ó gbogbo tí bá ti ṣe ọlọ́run gbàkóso rẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà Lord you started a good job you surely perfect it you say life is a stage Lord I say thank you because at this stage you have a purpose for it another stage you have a purpose another stage you have a purpose Thank you for your mission concerning our life. We cannot be abandoned. We are not abandoned project. Never, never, never, never. I cannot be abandoned. In the name of Jesus, because the Lord in me, God Almighty, is too loaded. Yerika pasatayaba. Is God of wisdom, knowledge, and understanding. Take total control now in Jesus' name. Ọlọ́run ibi tí àti mọ̀ ṣe, àti ẹ̀mọ́ ṣe, olúwa bá wa ṣe, ohun gbogbo tá a fẹ́ ṣe, olúwa bá wa ṣe, èyí tá a fẹ́ sọ, olúwa bá wa sọ, jẹ́ ó ní ìtumọ̀ ẹni bá ṣàìsàn lábẹ́ ohùn mi lónìí àwọn èèyàn tèmi àwọn tó fẹ́ràn mi tó bá ṣàìsàn mo súre fún ọ kó bọ́ lọ́wọ́ ogun àìsàn pápẹ́ àìsàn tó mú ọ ó sọ ayé rẹ sílẹ̀ pápẹ́ àìsàn gbọ́rọ̀ olúwa ó ní mú èmi ó ní mọ́ ọmọ mi ó ní mú ilé mi ó ní mú àwọn olólùfẹ́ mi ṣùgbọ́n gbogbo ọ̀tá mi bó bá ti wù kẹ́ kéré tó bó bá ti wù kẹ́ dàgbà tó bó ti wù kẹ́ ohunkóhun tó bá ipò kíkò tó bá wù kẹ́ jẹ́ ibi tẹ́ bá wà lórúkọ jésù pápẹ́ àìsàn yóò mú ọ̀tá pàpẹ́ òṣì yóò mú gbogbo yín pàpẹ́ ìdààmú yóò mú yín lórúkọ jésù ẹ ó ṣèrà yín pa gbogbo ẹ̀yin eléyín tẹ máa fi ń jẹran tẹ fi ń jẹran èèyàn ẹdìyẹ àti ti màálù àtògúnfẹ òkìwù yín ń jẹ gbogbo yìí lórúkọ jésù ẹ ó jẹran ara yín gbogbo mùjẹ̀mùjẹ̀ aláwọn tó máa ń lá ẹ̀jẹ̀ ènìyàn jésù sùn ẹ̀jẹ̀ rẹ di ara rẹ ó mu ẹ̀jẹ̀ ara rẹ àwọn ẹ̀mí tó máa ń mú jẹ tí a kò fojú ara rí àwọn grasshopper tọ̀run àwọn mùjẹmùjẹ tọ̀run àwọn jẹranjẹran tọ̀run wọ́n ó jẹ ọ́ lẹ́ran wọ́n ó mu ẹ̀jẹ̀ rẹ wọ́n ó ṣì ọ́ báṣabàṣa bẹ́ẹ̀ ló máa rí o torí bẹ́ẹ̀ lè sọ wípé ohun tí a bá ti gbìn òun láò ká ẹni bá ti ká gbìn ní yóò rí di ohun tí mo gbìn ní máa ká o ẹni bá lòun fẹ́ fi mi san tí n bá ṣe fún mi torí tí n bá ṣe ní kọ̀kọ̀ ní gbagba mi ò búburú o ẹni bá lòun máa fi mi san fún mi mo gbàdúrà fún ọ ọ̀run bá mi sẹ̀sán fún wọn bẹ́ẹ̀ ló máa rí ọba tó máa ń rán ni níṣẹ́ tó máa ń fi àyà tí ọlọ́run tá a gbójúlé ọlọ́run tá a gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ ni mo pè yín o ojú òní tì mí ẹ ti sọ́nà ọ̀rọ̀ yín pẹ́ni tó bá ti gbà yín gbọ́ ojú òní tì í ojú o gbọ́rọ̀ olúwa ojú ọlọ́run ojú òní tì mí ojú òní tì mí ṣadé ojú òní tì ọ bọ́lá fọlá ṣadé esther ṣubúladé ojú òní tì ọ ojú òní tì ọ màmá tolúwa ni mí jésù tó fún mi ayọ̀ mi dé àti màmá ṣọlá gbogbo àwọn ọmọ mi ojú òní tì yín àyìn olólùfẹ́ mi ojú òní tì yín ẹ ò ní bẹ̀rẹ̀ ìtìjú gbogbo ẹni bá pariwo mọ́ mi ní kọ̀kọ̀ ní gbangba ẹni bá gbógun tì mí ní kọ̀kọ̀ ní gbangba ó gbèrè ìtìjú ó tẹ̀ ó tì í ọ̀run yóò pọ̀ ẹ́ lábùkù bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà agbáwọn ọ̀tá mi mo gbàdúrà fún yín kò ní tòrò fún yín gbogbo àwọn olólùfẹ́ mi yóò dára fún yín orílẹ̀-èdè wa káàkiri àgbáyé mo gbàdúrà o torí àti ìmọ̀ bí tá máa tún lọ lọ́la gbogbo bí tá bá ti dé onírèbè ó gbà fún wa mo gbàdúrà fún orílẹ̀-èdè mi Canada lórúkọ Jésù Olúwa bless this country continuously you have been a blessing to this country bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ni wọ́n gbójúlé láfẹ̀yìntì lọ́jọ́ sátidé bẹ́ẹ̀ ni mo gbàdúrà àlàáfíà tó ń jọba kó máa jọba lọ mo gbàdúrà fún orílẹ̀-èdè tá a bí mi sí lórúkọ jésù olúwalàbẹ̀ kọjá jẹ́ kó orílẹ̀-èdè náà kó tù olúwàjọ́ tù jọ́ tùṣẹ́ olúwàjẹ́ kí àlàáfíà jọba jẹ́ kí orílẹ̀-èdè náà jẹ́ kó ṣe tòótọ́ ẹ̀mí tó ṣe tòótọ́ tó ṣe ìfẹ́ rẹ̀ olúwàjọba lórílẹ̀-èdè náà ẹ̀mí jẹ́rán jẹ́rán bẹ̀ ẹ̀mí jẹ̀mujẹ̀mujẹ̀ olúwamú wọn kúrò olúwapamọ́ sọ̀rọ̀ gbogbo agbára fẹ̀jẹ̀ ṣètùtù gbogbo agbára fẹ̀yàn agbára ìnimọ́lẹ̀ láàyè ṣe wọ́n mọ́ṣẹ́ gbàbẹ̀ kọjá àwọn ọmọ orílẹ̀-èdè náà lápapọ̀ fìbẹ̀rẹ̀ sókun àyà wọn mo gbàdúrà o àwọn olórí ibẹ̀ <laughs> jẹ́ kán bẹ̀rù rẹ o mo gbàdúrà òfin tó máa mú kí àwọn èèyàn lè ṣe dáadáa jẹ́ kán fìdí rẹ̀ múlẹ̀ èyí táwọn sọ lónìí náà fàṣẹgùn ee nígbà tó orílẹ̀-èdè náà bá dára kò ní bàjẹ́ fún mi kò ní bàjẹ́ fún ọmọ mi kò ní bàjẹ́ fún lé mi bẹ́ẹ̀ ló máa rí gbogbo agbára tó lọ lórí social media lóró ìpò máa frustrate ayé wa níbi tẹ́ bá wà kíbẹ̀ wà frustrated láwọn ọmọ ọ̀tá mi kíbẹ̀ dàrú ogun ẹ̀yìn kó ja gbogbo yín orí yín kó burú orí yín kó bàjẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà gbogbo ń tẹ́ bá ti pinnu fún mi èmi Bọ́lá Fọláṣadé èmi màmá sarah èmi màmá tolúwa ní jésù tó fi máa yọ mí dé gbogbo ń tẹ́ bá ti pinnu fún èmi àtọmọ mi ìpín búburú náà òun ló máa jẹ kò ní jẹ tèmi ètò tí ọlọ́run ní fún wa dáradára ni o gbogbo àwọn tó ń gbàdúrà fún wa ní kọ̀kọ̀ ní gbangba lórúkọ jésù orí yóò ní burú àdúrà yóò ní di ẹ̀ṣẹ̀ ọlọ́run ò ní kó àdúrà sí láyà àdúrà tí mo gbà ní kọ̀ọ̀kan ní gbangba ọlọ́run gbọ́ olúwa gbà dámi lónìí wéréwéré tàbá tí ń pàṣẹ lónìí nínú ayé yìí olúwa fìdí ẹ̀ múlẹ̀ láyé bẹ́ẹ̀ ni ní ọ̀run náà fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà <laughs> ó ṣe bàbá mi àti ọlọ́run mi ọba tí ò kí ń expire ọlọ́run tí ò kú rí tí ò sì lè kú láéláé yes nobody can reject you nobody nobody is like you you are powerful richer than the richest bigger than the biggest richer than I mean mightier than the mightiest yes you are you have power nobody to be compared with you I pray for the nation oh gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti orílẹ̀-èdè Amẹ́ríkà náà ọlọ́run jọ̀ọ́ wọ́n gbàgbọ́ nínú yín jẹ́ kó máa gbàgbọ́ lọ sí i lórúkọ jésù ọlọ́run má mi dì wọ́n mú gbogbo ẹnikẹ́ni ẹ̀yọ́ gbogbo games àwọn èèyàn ń gbá láti jẹ́ kí àwọn ènìyàn bóyá kí wọ́n lè kórìíra mu kó gbàdúrà fún yín gbogbo ọpọlọ yín kó bàjẹ́ ọpọlọ yín kó dàrú ẹni máa fọ ọpọlọ búburú da ayé mi láàmú lórúkọ jésù you run mad láti ìran dé ìkíní dé ìkẹwàá ìran rẹ yóò máa ṣiyèrè ni lórúkọ jésù gbogbo ẹni bá gbé ọpọlọ ẹ̀ kalẹ̀ láti máa fi ayé mi lẹ́nu lórúkọ jésù orí rẹ̀ yóò dàrú ayé ẹ̀ yóò bàjẹ́ bẹ́ẹ̀ ló máa rí o kò sí ní padà gbogbo ẹni bá sanwó àti ẹni tó bá gbowó láti gbógun ti èmi àti ọmọ mi lórúkọ jésù ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ ó kù sẹ́wọ̀n ó kù sẹ́wọ̀n ó kù sẹ́wọ̀n ó kù sẹ́wọ̀n ó sì ṣe àṣìṣe láti òkè wá ó máa bàlẹ́ ayé èyí tó bàlẹ́ ayé sọ̀nù tó fi ṣiṣẹ́ níwájú ọlọ́run tí ọlọ́run fi kọ́ ó yẹ̀dẹ̀ yóò kọ́ ọlọ́run yóò kọ́ gbogbo nǹkan tó bá ṣe yóò kọ́ <laughs> ọgbọ́n yóò kọ́ òye yóò kọ́ ìmọ́lẹ̀ yóò kọ́ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí àyìn lógo èyí tá a bá ti dè lónìí sẹ́ lẹ́ǹkan sí olúwa dè èyí tá a bá tú olúwa tú bẹ́ẹ̀ ló máa rí nígbà tẹ́ bá sì ṣe gbogbo tán má jẹ́ jẹ̀bi o bá mi pàdé lọ́nà ìyanu jẹ́ ká yé èmi náà kó gba ìtúsílẹ̀ lọ́wọ́ agbára búburú jẹ́ ká yé mi gba ìtúsílẹ̀ lọ́wọ́ <laughs> lọ́wọ́ gbèsè lọ́wọ́ àfàtó jẹ́ká yèmí gba ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o kò ní í padà ọ̀rọ̀ ọlọ́run tá a bá mú sí lónìí olùwàjò bá mi pàdé jó ṣiṣẹ́ ìdáǹdè nínú ayé tèmi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you father you answer prayer you are mighty warrior you are great in battle àwọn kan fẹ́ mi ní àwọn ibì kan ṣùgbọ́n kì í ṣe ibi tí ọlọ́run ti fẹ́ mi nìyẹn nítorí pé <laughs> ẹni tó bá pè òun náà lẹ́yìn ọ̀lẹ́sìn ṣe lógo ẹnì kan lè máa ń ṣèyàn lógo torí ẹ̀kínyẹ̀ ẹ̀sìfáyà àwọn tó wà ní ayé wọn lè ẹ̀sìfáyà a lè rí wọn lánàá ká má rí wọn mọ́ lọ́la bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èèyàn ọlọ́run títí ayérayé ni babalá bàbá wa ìyálàyà ìlàyà ìyá wa wọ́n ti pè yín títí tí bẹ́ẹ̀ ni ẹ̀ ẹ̀sìpáyà bẹ́ẹ̀ ni ẹ̀ dàgbà ẹ̀ kú ẹ̀ fọ̀párìn ẹ̀ ló gíláṣìsì bẹ́ẹ̀ ni o ẹ̀ gbẹ̀jì ẹ̀ ń tóbi sí lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ sì ń gbéra bẹ́ẹ̀ ni o kò rẹ̀yìn kò sun yín kábíyèsí o ẹ̀ sùn ẹ̀ sì tó gbé ẹ̀dọ́ oúnjẹ ẹ̀ kò jẹ ah, ah, ẹ̀dọ́ òrùn òrùn òpa yín ẹ̀dọ́ òtútù kò lè mú yín kábíyèsí o Elédùmarè mo yìn lógo mo ṣe ń lọ́ba ẹgbọ́ o lónìí ẹ mi ṣe gbogbo tí a fẹ́ ṣe lónìí bá wa ṣe darapọ̀ mọ́ mẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí bless my home bless my people bless my loved ones in the name of Jesus anybody that pay money to people to wage war against me Father Lord raise your standard against all of them put all of them to shame Lord those who want me to be put to shame who want my daughter to be put to shame who want my people to be put to shame such people they shall be put to shame the Lord shall frustrate them the Lord shall expose them and disgrace them openly in the name of Jesus Christ for those who have been fighting for me who have been praying for me. I pray, Lord, that you favor them as well. Favor me, Lord, and favor my children, and favor them also. Favor their children, all our children, all over the world. Father, protect them. Oh, Lord, guide them in the name of Jesus Christ. All our leaders, all over the world. Father, Lord, place your fear into their heart. In the name of the Father, the Son, and the Holy Spirit. Oh, Lord, let them fear you in Jesus' name. So shall it be. In Jesus' wonderful name I pray. Amen. Eka káàbọ̀ sí ẹ̀yin tí ẹ wà níbí God bless all of us please on this platform you are not you just looking at me ẹ̀yin mi tẹ́ wà níbẹ̀ um, <laughs> I don't know maybe you are enemy or you are friends okay but when I'm talking you are looking at me it's better for you not to come kò wá it's better for you not to be here that to be here and be looking and then you don't do anything okay kì í ṣe ìgbéraga ẹ ti understand my platform is for those people who love me and those people who want to comment alright uh-huh. so and if you are here you are not commenting and you are looking at me okay then you are not wanted I'm sorry to say alright you are not wanted okay so you are welcome to this platform for those of you who are here right now. Those who are pressed, love who have write something. But I can't see anything here. But I know some people have comment here. But those of you have comment, God bless you. Ben, those of you who have comments. Mm, but I know some people have comments here. So, maybe this phone, I can't see. Those of you say amen. Ẹlòmíì go to ṣe àṣẹ ọ̀dọ̀ you dey ni àṣẹ no, So to tún ṣe àṣẹ. Understand? Ẹlòmíì to ṣe àṣẹ but you know, it's a day Yorùbá ni but. Uh, I am a Christian. I'm not a pagan. I don't believe in serving other smaller God. Okay? Uh-huh. So get it. And nobody can use me for anything because, okay? Uh-huh. So you cannot use me. I'm, I'm telling you authoritatively, nobody can use me for what God does, doesn't want me to, to be used for. Okay? So you are welcome to this platform once again. So quickly now we are going to the word of God before we say whatever we want to say. A lot of things have been on the media, but I don't feel like talking about some things on the media. All right. Only good afternoon, God will strength and uphold you. Yes, thank you. God is yes, God is strengthening us, of course. Ah, ní problem kò you ìṣòro me mi ò tó ti Nàìjíríà ìṣòro mi ìdẹ̀ níṣòro bẹ́ẹ̀ Thank you for the prayer. What is the strength? Irú prayer wo nìyẹn? It's a prayer ṣá anyway. Ó dájú kẹ́kẹ́ ṣépè lọ. So àwọn míì náà dẹ̀ wà lórí platform yìí. Ara wọn kan. Àwọn èèyàn máa ń ṣépè gan, wọ́n máa wá sórí platform tí tí crowd bá ti wà tí fídíò kan bá lọ viral. A lot of people comment there, we don't answer them. Anybody that calls me, ó ti fẹ́ kú kó jìjì ni, ó máa kú kó jìjì ni. Bá a ṣe ń gbà lóru nìyẹn, bá a ṣe ń gbà lọ́sàn-án nìyẹn. Ẹni ọ̀tá mi, ẹnikẹ́ni tó bá fi mí ré ikú òjijì ó máa wọlé ẹ lójijì ọlọ́run ilé máa kó mi ò mọ bó ṣe jẹ́ ọlọ́run ilé màá rí gbọ́ because ọlọ́run tóbi ju ènìyàn lọ kò ń ṣe ènìyàn ni mò ń pè ọlọ́run ni mò ń pè ó ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run là ń pè so bó ti wù kí ènìyàn tóbi tó ọlọ́run tóbi jù lọ bó ti wù kí èèyàn lọ́lá tó ọlọ́run lọ́lá jù lọ bó ti wù kí èèyàn dàgbà tó ọlọ́run dàgbà jù lọ bó ti wù kéèyàn kéré tó ọlọ́run kéré jù ọlọ́run á tún mú rẹ̀ lọ sí ipò kékeré ju gbogbo ènìyàn lọ so God is more than any man okay so you are welcome to this platform you are what you are welcome to this platform. Bluetooth. Please stop Joe? You are welcome to this platform. Now we're going to pray. Okay? I don't care what you feel. <laughs> What people feel, I only feel for what I feel. And I feel by what God is telling me how I am. I mean, what God has for me and what God has for, I mean, God, what God has sent me to do. Oh God, Bola. <laughs> Ọlọ́run gbàkóso lónìí, mo rí ẹnu mi sínú àṣẹ, mo rí sínú agbára, mo rí sínú authority, mo rí sínú spiritual education ti Ọlọ́run. Mo fẹ́ ná torí bí mo ṣe máa ń ná nínú àpò ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni tó máa fẹ́ kí n ti gbẹ dànù. Mi ò ní gbẹ gbogbo ẹni bá ṣiṣẹ́ ibi tì mẹ́ ló máa gbẹ ètò àfẹ́ wí lónìí ọlọ́run gbàkóso ẹnu mi olúwarò ní agbára bẹ́ẹ̀ gangan lórí kò ní padà thank you lord all the people that have been showing me love from east west north and south oh lord bless them show them and their children favour those who want me fall let them fall and let their path be thrown to the sea. And we shall stand because those who wait upon the Lord, the Lord shall renew their strength. My strength is being renewed. Thank you, Daddy. We worship you. In Jesus' name we pray. Only good afternoon. God will strength and uphold you. Adura yẹn dàbí bi adura to pé àwọn èèyàn sendi àdúrà tẹ́gbà yẹn ni o. Ó dàbí àdúrà èèyàn tí ó Si wọ́n mọ ogun tí àwọn èèyàn fi ń jà wọ́n mi àdúrà amọ́niṣe ni àdúrà tẹgbà ń sìn ó dàbí àdúrà amọ́niṣe ni torí èmi ò tiẹ̀ mọ̀ I don't know what is happening because I don't sin against anybody and I don't commit crime so if anybody strength God will strength you God will strength you God will strength you God will strength you. àwọn tó sick wà lọ́sípítù ẹ lọ gbàdúrà yẹn fún wọn bọ̀tà fẹ́ gbàdúrà lẹ́nu bọ̀tà àdúrà náà lè gbà fún mi thank you mama ẹ ṣe gan ni Stella ẹ so but nísìnyí wa we are going to the word of God lónìí ibi tá a fẹ́ is a popular place in the Bible very very popular but bó ni ò popular nínú ọ̀rọ̀ Ọlọ́run kò sí ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ mú ó mú ju dàrú kí dàrú lójú méjì lọ ká tó máa lọ ó ti yé a máa sọ̀rọ̀ mí o we are going to say another thing but before we say another thing we are going to talk about God first okay and this platform um, on my platform we can only see things from America most of it we can see things a lot I mean few from Canada here but in Nigeria we don't see many things a lot of people want to saw so but we got some inspiration and some platform I do get information from some platform like uh, you know the platform go go àwọn be the àwọn olórí orílẹ̀-èdè yẹn follow them and then you know exactly what they are saying so the love the law is very very important these days and again before ká tó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run there is a news for the past one week now they said they want to implement death sentence they want to implement death sentence on the the fraud i mean those fraudsters the politicians that used to embezzle Nigeria money they are still debating they are debating like me You know, when they brought a uh, suggestion of going for the people, moderating platforms, Facebook and others, others, I supported it because in Canada also they moderate everything. In other countries, they do so. So, and I also believe for the experience we got on this social media is necessary. For me, supporting that time, I support right day. We are still supporting it up to date that the death sentence should be implemented, should be accepted Those who have been embezzled, but they should try to, if they want to implement this death sentence now, it should be, they should backdate it. The death sentence should be backdated. Are you getting me? For the politicians stealing embezzled Nigeria money, because some of those people embezzle and stealing money, they are in charge of the terrorism that is happening, killing that, most of them, yeah. The trouble we face on social media, majority of the money they embezzle I used to sponsor those war. You understand me? Huh. So death sentence on the embassy. Oh God. <laughs> those embassy don't I want to I want, to create English for this, but you know what? Èmi not fẹ́ di <laughs> I want to be professor. Professor àti ọ̀rọ̀ àti ògógó. wait they should implement to be sincere death sentence is better because now when you look at Nigeria let me be serious like i'm not serious Latin, but tí you go see sí center in fẹ́ jó very serious Dada, let me let me do it well i want to be serious now yes seriously aha so death sentence is actually okay when you look at things the way things is going on you can see China also is part of the country supporting Nigeria now, partner, many things. They try to colonize Nigeria now. And when you check China system, um, is death sentence on their politician who embezzle the citizen, the country money. And again, when you look at the EFCC also, they are working seriously to to curb all the frauds, the cyber fraud, uh, I mean, the, the cyber fraud. Those people practicing their fraud on cyberspace, You understand me? How? There's also the anti-terrorists also working. You understand me? When that, if they should implement, but they should not forget to backdate it. To. Oh. It should not be for these people now that just in power. They should backdate it from 25 years ago or 30 years ago. So they just backdate since the time of uh, what they call it, democracy. They should backdate it from that time. They should finish them the, but let me tell you something all of them go few ni oni ku all the politicians those who have ruled Nigeria they will kill all of them let all of them kill themselves so that sentence is okay because they moderate they moderate the Facebook as well and they also putting some even to spend money in Nigeria they put some you know you have to you don't have to drag no money Nigeria rob you don't have to I mean disvalue Nigeria money kí leléyìí kan abẹ́ ìyá don't write nonsense òyìnbó here. o don't do as if you are the one that write dictionary that one that created òyìnbó eh, that created United Kingdom or you created America or you created Canada that you created the white people okay please write in moderation English here King James mark or King James ṣe òyìnbó síbí okay new international version o lè kàn yẹn síbí má kọ òyìnbó òṣì gbogbo ẹnikẹ́ni to bá mọ déètì àkáǹtì mi tó bá sọ pé èèyàn fifty náà fẹ́ máa fún mi ọlọ́run jọba mi límìtì ẹni ẹ̀dá bẹ́ẹ̀ tẹ́ni náà bá jẹ́ politician ọlọ́run jẹjọ́ máa fẹ́lì má jò wọ́n jò wín mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń moderate account mi olúwàjọ jẹ́kẹ́ dábẹ́ ma lùsì ni ma jò win mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń disturb page mi ọlọ́run jọ jẹ́kẹ́ dábẹ́ máa lùsì má jò wín mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbaṣẹ́ òkùnkùn lórí mi tó bá lọ́wọ́ màdàmí láàmú gbogbo mo pátápátá olúwàjọ máa lùsì má jò wín mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń yọ ayé mi lẹ́nu bàbá ma jọ ma lùsì kọ́ má jò wín mọ́ àyíká tó bá ti yọ ayé mi lẹ́nu bàbá jẹ́ kí ilé ilé ẹ̀dá bẹ́ẹ̀ àyíká ìdábẹ̀ wa májò tòrò mọ́ lórúkọ jésù gbogbo ẹni bá yọ mí lẹ́nu lórúkọ jésù ìdábẹ̀ bá mi yọ wọ́n lẹ́nu lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó bá ń dààmú láàmú lọ́ọ́ bá mi dà wọ́n láàmú lórúkọ jésù gbogbo ẹni bá gbógun tìwọ́n náà bá mi gbógun tìwọ́n ní orúkọ jésù gbogbo ẹni bá sọ̀pọ̀tì kà ìgẹ́sì ayé mi ìgẹ́sì ayé ọmọ mi ìlú olùwàjẹ́kẹ̀ ìdábẹ̀ gbọ́ kókó ikú òjijì kò wọlé ìdábẹ̀ lórúkọ jésù ikú òjijì kò gbẹ ìbà ìdábẹ̀ pa lórúkọ jésù ẹni máa sọ́sọ̀ ogun tèmi ó la kíkú òjijì kò gbé wọn pa lórúkọ jésù àrùn kó máa gbé wọn dè lórúkọ jésù ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ lórí kò ní í padà. Don't write nonsense Oyibo here, okay? And if you do rubbish here, I can still block you. Earthquake! What is earthquake? Kini earthquake? Kimo health earthquake? Kí mo So, there was said that sentence, I mean, the all the fraudsters, the those who are stealing from abroad, stealing from white, The UFCC, they are seriously working. Also, the kidnapper, the kidnapper, death sentence, the, what do they call it, terrorist death sentence, Ben. Um, they said drug pushers now, I want to ta drug, death sentence. The, those who are investing Nigerian money, also, also those politicians have stolen. Okay, I I told me, àtobìnrin àtọkùnrin, death sentence, it's good. What ti yé you see it's not because people kì í ṣe pé àwọn that's why you see some country they are making it because they put those things not that they are going to stop it totally but they will remember the day they remember that if you are being caught o oh, you are going to go for it eh, so it will reduce the the quantity of the crime in the country that's it so it's not a problem all right so they should put i mean èmi sọ mo support ẹ mo fi stamp mi sí bẹ́ẹ̀ ni death sentence fáwọn tó bá ti kówó jẹ bọ̀kan backdate ẹ̀ látìgbà tí kinní ti wá nígbà tí democracy ti bẹ̀rẹ̀ wọn ò kówó sọ́wọ́ mi rí wọn ò dẹ̀ fún mi lówó nínú ẹ̀rí so <laughs> if they kill anybody ìlànà go lẹ́dùn mi ó ti yé wọn bá pa anybody tó bá ti kówó jẹ mi kówó jẹ wọn ò dẹ̀ fún mi lára ẹ̀ mi ìdẹ̀ṣẹ́ sábà fraud wọn ó ṣe é ti yé lẹ́yẹ tó gbàtàn dẹ̀ sọ pé àbúrò láti gbàtàn sọ pé wọ́n gbé òfin dẹ́nsìn ṣé aṣọ yàmàyàmà èyí tá a sọ tẹ́lẹ̀ gan pàpà mi ò kàn dìlítì ẹni torí tó bá dìlítì àwọn ẹlòmíì àmú lọ́wọ́ so àbúrò máa dìlítì ẹ̀ gan ni ó máa sọ pé òun kiri ara ẹ̀ don't delete it but when you ask me reason why I do that I have answer for everything so that penalty is good earthquake kí ló ṣẹlẹ̀ ní earthquake má sọ òyìnbó òṣì kan bí torí má sọ nǹkan tí mi ò mọ̀ ń pa ẹ̀ sí bíbáyìí I don't know maybe you understand me mi pillow ah kó sì lọ jàre I block your ass I block you off Who are you coming for you carry I mean with a horrible face orí yín burú ẹ má ṣòṣì níbí báyìí obìnrin oníwò fún mi we are going to today another test of uh, we are reading jẹ́ kí n wo ìgò wo ṣé mo lè fi lè ṣé mo lè fi ìgò ìka àbí kí n tún fi ìgò brown kà ni. okay ó kàn look look look bla bla bla yes today we are going to read the um, book of Psalm ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ sọ yẹn sìn mo rántí yẹn gbogbo nǹkan tó bá fẹ́ implement yẹn kọ́ implement death sentence sórí gbogbo àwọn tó bá ti kó nàìjíríà jẹ wọn fún mi láàrẹ so báwo la àyà mi ò lè já mi ò lè so tí n bá tiẹ̀ ó ti yé bẹ́ẹ̀ <laughs> tí n bá tiẹ̀ n bá tiẹ̀ ní opportunity àbí tí ẹnìkan bá tiẹ̀ ní opportunity máa sọ fún ṣé owó sí owó tó bá ti fún ẹjọ́ tó ẹ o ṣé o ti yé ẹ má kó owó o ti yé tó bá ti fún yàn dandan ti yé mi ò gbowó àwọn tó ń fún wọn ní tó ń kówó jẹ gbogbo owó tó ń pín lórí bí wọn ò mi so o ti máa sọ pé ẹ má fún wọn dẹ́sẹ̀ntẹ̀ si ṣe mọ̀ pé tó bá pé mò ń gbà ń bẹ àbí mo bá wọn ṣe nǹkan kan màmá sọ pé màmá àròkọ sọ́dà rà bọ̀ tó bá fún wọn dẹ́sẹ̀ntẹ̀ ajá kú mi lámìrẹ àyè mi ìpè ránṣẹ́ ó pẹ́ obìnrin wọn ní dẹ́sẹ̀ntẹ̀ àbọ̀bẹ̀ tiẹ̀ gé wọn jálajàla ó de gé wọn ṣọ́ọ̀ṣì gé on ọ̀tọ̀ de gẹ́sẹ̀ ọ gé wọn jálajàla ọ̀sìn ọ̀rà bàràbà wọ́n ṣe pa wọ́n ní China nìyẹn àbí China kan ló ń colonize Nigeria lọ́wọ́lọ́wọ́ wọ́n invest Nigeria Nigeria is doing business greatly with Nigeria China is doing business with Nigeria right now so and the law they are using in China they should implement it okay ibi bàyí ń sìn igbó àti gbogbo nǹkan tí wọ́n ní wọ́n ṣe but ẹ má gbàgbé pé igbó ọ̀fọ̀ lásán ní Nigeria má fún wọn dẹ penalty lórí igbó mímu o ẹni tó bá kàn lọ sókè pẹ̀lú ògógóró àbí tó sókè pẹ̀lú other things yẹn náà ní kẹ́lẹ̀ ẹni tó understand bẹ́yẹn ó ti yé towó yẹn àti drug yẹn náà is good kán lọ fún hundred sentence because àwọn èèyàn kan ti fi àwọn èèyàn ti fi kó bá èmi rí so tán bá fún wọn ní hundred sentence drug yẹn I, I respect them number one mo support yẹn so gbogbo nǹkan tán bá ti fi bá wa jà tán bá ní wọ́n fẹ́ fún hundred eh, penalty lórí ẹ̀ we support it ó dẹ̀ máa come to pass so but kán bá wa backdate ẹ̀ kì í ṣe pé káwọn kan ti jẹ lọ tọ́lá àwọn kan ti jẹ lọ kán má dẹ̀ fi death sentence sórí ẹ̀ sìn gbogbo terrorism tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀dẹ̀ Nàìjíríà you are able to come there owó tó embezzle yẹn náà ni wọ́n fi ń kó ammunition wọ Nàìjíríà the money they are stolen òun náà fi ń kó ammunition wọlé náà náà fi ń destroy the system náà fi destroy náà fi ń da ìjọba láàmú náà fi ń da orílẹ̀-èdè láàmú tí wọ́n bá ti wọ́n bá ti fi dẹ́ndé sẹ̀nsẹ̀nẹ̀ sórí ẹ̀ ń sìn kò ń ṣe àwọn tó kó mọ wọlé nìkan ẹnìkan á jókòó síbi àwọn máa kó kinní wọlé wọn máa náwọn fún àwọn kan lówó ta ló bẹ̀ yín níṣẹ́ ṣé wọ́n máa ń dá fún àwọn kan lówó ní orílẹ̀-èdè kára àtijọ́ pé wọ́n máa fúnyàn owó tó bá ti fẹ́ fúnyàn tó bá jẹ́ child benefit wọ́n á fún tó bá jẹ́ mother benefit wọ́n á fún tó bá jẹ́ clinical benefit wọ́n á fún everybody ní kò ṣe pé some people just be benefit some people be suffering some people àwọn kan máa máa máa gbádùn àwọn kan máa jìyà <laughs> wọ́n sọ di pé eh, àwọn kan jí àwọn kan ṣẹ̀wọ̀n àwọn ṣe no ten sentence is good they should give them ìyẹn bó ṣe jẹ́ ó yá the hands of the law was upon me that's Ezekiel chapter seven mo fẹ́ kà ń sìn ó ti yé. The hands of the Lord is upon me. Mm-mm. The hands of the Lord was on, on me. Another version. The hands of the Lord. Ètò simple mo fẹ́ kà King James version. Mm. The hands of the Lord was upon me, was on me, and he, he brought me out by the Spirit of the Lord, and set me in the middle of the valley It was full with bones. He led me back and fought, fought um, among, led me back, fought among them, and I saw a great many bones on the floor of the valley bones that were very dry. He asked me, Son of man, son of man, can this bone live? ẹ̀yin lẹ́mọ that's òun sọ bẹ́ẹ̀ olówó sọ bẹ́ẹ̀ ó ní I said sovereign Lord you alone knows then he said to me prophet prophesy to this bone and say to them dry bone hear the word of the Lord this is what the sovereign Lord say to those bones I will make breaths Answer you. Oh, promises. This is promise of God. What do you believe? I believe in the promises of God. If you believe in promise, I will do this, I will do that. Adogun adogun fún ẹ, ó tẹ́tàn ni mo sọ That's what Vascular didn't say no. I'm coming. That's why. This is what the sovereign Lord said to this bone, I will make flesh enter you. Oh God, thank you, Lord. And you will come to life. Àmín Jésù. They are promising somebody you. Àmín I will attach tender to you. Tender. Oh, you kan, that's vision. Tendons. To you, I make flesh come upon you and cover you with skin. I will cover you with skin. I will put breath in you and you will come to life. Oh God, thank you, Father. Then you will know that I'm the Lord. Hmm. Verse 7. So prophesy as I was commanded. I prophesy as I was commanded and as I was prophesying, as I was prophesying, there was a noise, a rattling, rattling sound, ariwo, and the bones came together, bone to bone, and lock, look and tendons, tendon and flesh appear on them, and skin covered them, but there was no breath in them kò sí mi nínú wọn that you can see stage by stage life is a stage to this verse that I stop now we can still read continuously but in the beginning before the solution come to some people some people are just like this some life are just like this some nation are just like this like a scarce at a serving okay some country It's just like this, like Nigeria. Don't let me just let, don't let me do use parable. Let me come straight to the point. And let me try. So, you see some countries, some people, some homes, some marriages, some relationships, some businesses, you know, so many things are like this Ezekiel 37 okay broken to pieces some and let me tell you this valley they're talking about those bones those few people you see like a bone their situation their woman being Once sì once sì lè wà come máa believe pé wọ́n wà you can see them at times they believe that they are still alive okay the bone the head is different the harm is in another part, another area, another state. You know, they're broken to pieces. You understand me? They are pieces. And despite the pieces, there is no life, Wapa. That to tell you there is no hope. Everybody are just there, doing things the way they want. But when the Spirit of God, when God want to have mercy on those bones, on those things, The situation that is smelling. No, eh, this one is no longer smelling. There's a situation that is, you know, situation that is fresh. That's what is smelling. Okay? Some, the smelling is finished. You know, some bones, some dirty, I mean, dead people. Let's use dead uh, body now. Tí àwọn òkú bá kú, tó bá that to tell you pé flesh àwọn nǹkan tó jẹ àti life nítorí màá máa kú láfta tó ń bá kú bọ́dì yẹn ṣì ó ti yé gbà yẹn ló ṣì rùn when there is no body again when there is no flesh at all there is some part of the life a part of the body that is no longer smelly ó ti di egungun so the body is no longer smelly because there is nothing that can even smell when people look at you they say oh you are smelly you have something. Life, oh, they see flesh. You understand me? They see flesh. There's something dirty and smell can still possess. You understand what I mean? But when there was no, when there's no any smelly again, kò sí nǹkankan tó rùn mọ́, ó ti jẹ gbígbẹ, apá sí apá, ẹsẹ̀ lọ́tọ̀, orí lọ́tọ̀, gbogbo ẹ̀ ti wà ní gbígbẹ. You understand what I mean? situation tí orílẹ̀-èdè náà wà situation tí valley náà wà nìyẹn they call it valley of the dry bone wọ́n pè bẹ̀yẹn ní aginjù egungun gbẹ ṣùgbọ́n ní aginjù egungun gbẹ yìí ìlú kan ni aginjù egungun gbẹ yìí ìdílé kan ni aginjù egungun gbẹ yìí ìgbéyàwó kan ni aginjù egungun gbẹ yìí àwọn ẹgbẹ́ kan ni agbègbè gbígbẹ̀ yìí àwọn group of people kan ni ṣó ti yẹ yín bẹ́yẹn. Are you getting what I'm saying? So, Agiju egun gbígbẹ. Okay? Wọ́n pè ní Agiju. Níbo ni Agiju náà? So, tí nǹkan tó bá ṣẹlẹ̀ nínú egun gbígbẹ yìí nínú ìwé sikẹ́ẹ̀tì àti ẹ̀bùn tó bá ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀, wọ́n á sọ̀rọ̀ fún ẹ. Bọ́dẹ̀ jẹ́ pé inú ṣọ́ọ̀ṣì yẹn ló ti ṣẹlẹ̀, wọ́n bá ẹ wí bó jẹ́ ìdílé ẹ̀ ló ti ṣẹlẹ̀ wọ́n ń bẹ́ ẹ sọ̀rọ̀ bó jẹ́ orílẹ̀-èdè gangan ló ti ṣẹlẹ̀ wọ́n ń bẹ́ ẹ sọ̀rọ̀ bó jẹ́ láàrin ọmọ ìyá ló ti ṣẹlẹ̀ wọ́n ń bẹ́ ẹ sọ̀rọ̀ tí orí lọ lọ́tọ̀ tẹsẹ̀ lọ lọ́tọ̀ tápá lọ lọ́tọ̀ tí gbogbo iṣan lọ lọ́tọ̀ wọ́n ti wà lọ́tọ̀ọ̀tọ̀ kò sóhun tó rùn mọ́ ju ohun tí ó jẹ́ pé kò sí nǹkan tó rùn mọ́ egungun kò rùn mọ́ eyín kò lè rùn mọ́ ọpọlọ irun tó bo ọpọlọ àti ọpọlọ ti kúrò kò sọpọlọ mọ́ ó ti yé bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá ti ló ku egungun ẹnìkan scud yẹn kò sọpọlọ ń bẹ̀ mọ́ kò sẹ́jẹ̀ ó ti eyín ẹran kò sí kò sẹ́ran tó bò sí kọ̀kọ́ tó bu ẹran mọ́ so kò sí nǹkan tó ń ṣiṣẹ́ déédéé kò sí ó ti yé bẹ́yẹn so some countries some life are like that bí orílẹ̀-èdè wa ṣe rí kí ọlọ́run kó bá wa tó kó sì jẹ́ kí ìmísíyè ọlọ́run sì ti fẹ́ máa gba àkóso láti jẹ́ kí ìmísíyè kó wọlé yes believe whatever sórí nǹkan tó bá ṣe accept what people your situation at times so you can get solution to it. Don't deceive yourself. All right? Hey. So, I'm mọ̀ pé mo sọ ń sìn pé agíjẹgún gbígbẹ yìí a lè àti gbàdúrà àti mo ti kàárí many times àti gbàdúrà oríṣiríṣi ṣùgbọ́n ọpọlọ tí ní orí tí ó jẹ́ pé ti wà lọ́tọ̀ tí ò sọpọlọ ń bẹ̀ mọ́ tó jẹ́ pé tọpọlọ tó bá dẹ̀ ti máa lọ fọpọlọ sí ibi tí ò sọpọlọ mọ́ ọpọlọ ọlọpọlọ náà fi sí níbi tí egungun gbígbẹ àyà gbogbo ríìtì tó bá jẹ́ tọkùnrin ní mẹ́sàn-án tó wà ń bẹ̀ kò sí ìkọ̀kan bẹ̀ mọ́ tó bá máa lo kídìní wọ́n máa lọ yọ tẹlòmíì sí tó ti yé ṣùgbọ́n ọlọ́run he has all parties gbogbo ẹ̀yà tó wà lára ènìyàn lọ́lọ́run ní gbogbo ẹ̀yà tí ọlọ́run ní tó wà lára wa ni ọlọ́run ní extra ó ti yé what a merciful God what a powerful God you know what a powerful God so aginjù valley of the shadow i mean of the dry bone òun là ń kà lónìí Ezekiel thirty seven. He now said, verse then he said to me, prophesy to the bones, and said to them, "Try bone. You see, speak the word. Prophecy is the word. It's like a reparation that can repair whatever situation to the damage. Like purifying. Only speak now. Wà á kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ ṣà wọ́n. It's not easy o. Torí bẹ́ẹ̀ lórúkọ Jésù láti repair is not easy but it's easy when you want to ride it's easy when you are riding after the reparation they prepare and they, eh, they put everything together now it's not working it's not easy okay so for everybody God is using like us my children and all the people God is using to repair what has been spoiled in many nations in many lives may Almighty God repair your life as well in the mighty name of Jesus but let me tell you Do you know that this situation that people find themselves, what causes it? What, why people find themselves in that situation? There's something that caused that problem actually. That problem is not kokodede, only not is a lot of, it was caused by one sickness. It was caused by one problem. It was caused by one disaster. It was caused by bomb blasts. By, it was caused by one trouble or the other. You understand me? was caused by one atrocity or the other. You understand me? But they are not telling us, we are not preaching about what caused the bones to dry. What caused the ọpọlọ lọ́tọ̀ tí ọpọlọ ò in that situation there is no ọpọlọ again God has to do extraordinary work some pa family bí ayé wọn ṣe wà nìyẹn ibi tó yẹ pọpọlọ wà kò sínú ẹ̀ mọ́ some country bí ayé wọn ṣe wà nìyẹn ibi tó yẹ kí ọgbọ́n wà kò sí ọgbọ́n bẹ̀ mọ́ are you getting what I'm saying so Only but prophesy. Use what is necessary. Start it. the devil has, I've been at work for long. He has caused a lot of trouble. Bone is different. I mean, leg is different. Head is different now. We need to do something. We need to bring things together. And before things have been working, can commonalize, I mean, be normalized again. It's a stage. And that is stage one. Stage one. The hands of God is upon me. You know, you need God for stage one. Okay? If God the hands of God is not upon anybody, you cannot repair things that Satan have destroyed. You cannot re restore what disaster has caused. Then, but number one, and that's why I love people who trust in God. In Him I trust. In God I trust. For those who trust in the Lord shall never be put to shame. Is going to be a trouble? going to be turbulence. That let me tell you, those who trust in the Lord is a risk for you trusting in the Lord. But you know the promises that the Lord said to those people who trust him, who have not seen him face to face, and they trust in him, they will never be put to shame. So it's better for you today. You can trust in people that is worthy, that are powerful, that are mighty today. But tomorrow, they may not be in existence again. But when you trust in the Lord, you remain forever. Even when there is trouble, the Lord you trusted in will save you. Even when there is calamity, even when there is, I mean, famine, even when there is trouble, when there is condemnation, the Lord will still do what? We will still be with you. It will revive you. It will give you solution because you have trust. You have you have entered in a covenant of risk that you have not seen this God and you trusted in him. It will not allow you to be put to shame. Say to yourself, Bola Fola Shade, Mama, <laughs> Mama Shola, Mama Toluwa ni mi Jésù tó fún mi ayọ̀ mi dé mo romo ke Olúwa àdúrà gbè mí adura àdúrà mi lérè àdúrà mi pè me ah bẹ́ẹ̀ I will not be put to shame say that to yourself I Bola measure your name you will not be I will not be put to shame Shadeo. you will not be put to shame what is your name Say that to yourself. If you trust in the Lord, if you believe in the Lord, if you are being, and let me tell you, for those who hope in God alone, it's not flesh that help you to hope in God. Your flesh and your memory, your capacity or your brain cannot do what? Cannot help you to trust in the Lord. It's only the Spirit of God It's only the power of God. It's because you have destiny. Because God has a purpose for you. Because God wants you to be the end of the day. Because God wants to do something wonderful through you. Okay? God wants to place you in a special place that nobody can pull you down. You know, A people, some people who believe in the Lord, who trust in God, a lot of trouble come to them. A lot of attack come to them. A lot of blame come to them. A lot of people even put blame They put it in them. But you know what? Because they trust in the Lord, the Lord will make you, will help you to overcome them. All right? So, trusting in the Lord is a risk. Be, that's why a lot of people who trust in the things they see come idle òòṣà wẹ́wẹ́ ẹ̀wẹ́ àti èèyàn gan tó máa ń kú people a lot of people trust in them do you know why they do that because they know trust in the Lord they don't see God He said, the grace of God for those of us who trust in the Lord congratulate yourself Lord I give you praise praise God that Lord I give you praise you give me the grace to trust in you let me tell you God is real but you cannot see it face to face what did I tell you what am I saying God is real, but you cannot see him face to face. But it's real. A lot of people now today, they are believing that, you know what? They God, eh they, because they believe in science so much, they are scientists, they go deeper, more into science. No, so see me. so they go more into science they go deeper into science they now believe that okay we can do this they forget that it's only God that giving that knowledge you understand me the knowledge where is it coming from is the person you cannot see that is giving it it's not by your power if it's by your power nobody if you can do things all things by your power nobody will die nobody will be dying for you to know that God is behind and is supporter of everything kí ló ṣẹlẹ̀ 2000 please help me two thousand oníbàárà o ò ṣí ẹ péjì yìí rí bẹgibẹgi ló bá wá síbí èyí tá a fúnyàn jọ kí ni a fúnyàn mọ́tò àwọn dàlẹ́ni wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ èké wọ́n ti lọ ọjí hmm. wọn ò dẹ̀ kówó kinní síbẹ̀ yẹn wọ́n lẹ́nu tó bá ṣàánú aráàánú gbà nǹkan tá a ti gbàgbọ́ láti jẹun mo ti fi mọ́tò tọrẹ rí kò sẹ́ni tó lè fún mi mọ́tò lọ́jọ́ tí mo ti rìn ẹnìkan tó ra mọ́tò fún mi rí ṣèbí náà dẹ̀ rà fún mi láti bàbá ọmọ mi mi so rest in perfect peace kò sẹ́ni tó ra mọ́tò fún mi rí èmi dẹ̀ ti rà fún yàn rí kì í ṣe bàbá ọmọ mi nìkan mo ra mọ́tò fún mo ra fún mọ́tò fún àwọn kò sẹ́ni tó fún mi mọ́tò rí kódà mo ra aṣọ fún yàn kò sẹ́ni tó ra aṣọ fún mi kó bá sọ pé what is your size let me send clothes for you ṣe ti gbọ́ rí mi ì tí ì rí rí èmi dẹ̀ ti ra aṣọ fún mo ti ra aṣọ fún thousand of people ẹ ti gbọ́ rí ẹ̀rí ah, olúwa ẹ ṣé in fact níjọ́ kan wọ́n ní ká gbàdúrà yẹn bí mo ti kọ́kọ́ pa prayer point yẹn was um, mfl wọ́n ní pray nínú kí lorúkọ prayer book tamara lẹ́bí yẹn so wọ́n ní God should be your eternal cashier. eternal cashier that you have to be spending when you are spending from the purse of God when people run you down You see, God still make way for you because you already commit everything to the hands of God. That's why I'm telling you today. And hmm. tó bá ní kó trust in the Lord. The Lord is good all the time. God bless you, Folashade. Mm-hmm. You are now talking. Mm-hmm. Are you getting what I'm saying? <laughs> Hmm. So we're talking about stages. Let's go back to it. We cannot be distracted stages number one before things can be repaired before things can have solution before you can have solution to that problem permanent solution not pollution partial pollution not uh, just a uh, day day pollution I mean solution not uh, an hour solution okay are you getting me uh-huh. not those ones we're talking about God the author and the finisher of our faith The Lord that we cannot see, but we can see wonderful things that he's doing. That he helped those people who trust in him. Those who trust in the Lord is not by your power. It's a risk. And that's why you see people, instead of them trusting in things, in God they cannot see, they trust in Okuta. They trust in the Yetis. But you trusting in the Lord is a grace. Eh, tó bèrè lọ́wọ́ tó bèrè lọ́wọ́ Peter ó ní kalẹ̀ fi mí pè gan-an there's some things you just it's just beyond your power it's beyond your understanding ó beyond imi like emi <laughs> talking tí bá tún dé gbòòrò tí bá wà níwájú èèyàn i talk there was a time ní ayé mi nígbà tí mo sì kéré tí mi kí lè sọ̀rọ̀ when the little team are intimidate me nígbà tí mo kéré in ní school ṣé mo kì í ṣe pé bóyá mo jẹ́ ọ̀lẹ mo ní gift gan-an tó máa ń ṣe nígbà tí wọ́n ń sáré mo sáré mo máa ń sáré èmi tẹ́ rí mo máa ń sáré bí ẹtu ni mi ò ń ṣe bí ẹtu ṣé ẹtu ẹtu ẹ bí ẹtu náà máa fi ń train àwọn tó máa ń sáré ní Ethiopia yẹn you understand me but you know a lot of things you understand me let me tell you whatever you want to do with the Lord if you can wait okay if you can take time and wait patiently for God not that you are waiting for God you are not praying you are using your life for another thing You say you are waiting on the Lord and then you are using your life for to serve Satan. That's not waiting. You are you waiting. God knows when you are waiting patiently. He rewarded you. You understand me? And àti sorry, pé Alone, purposely deliberately God oh hide God is hiding himself. You know face to face for us not to beat him for people not to insult him because could dẹ̀ nífẹ̀ẹ́ náà so ti yin be because a ma fẹ́ kọjá ayé wa a lot of people don ma rí Ọlọ́run face to face àwọn tí ò rí gan wọ́n lọ kọ́ le so babeli wọ́n fẹ́ lọ bá fẹ́ la fẹ́ lọ challenge pé kílódé tó ṣe báyìí you understand me Come má bàa kó dé ní fẹ́ na wo pa torí pé a ma ma wájà a ma ma gan so ti yin be yẹn tó he hide himself away from us but he's free. You understand me? We are talking about stages. Number one, you want to repair things. You want to repair a nation. A nation, a country that don't trust in the Lord, that trust in other things, they face trouble. A lot of things that cause trouble in our system as well is a lot of sin. In the country, the people who are using people for ritual, they will tell you, they will tell people who, well, the people in power, they tell them if they give them a grace, they say, you can steal money. Nothing will happen if instead of people àṣírí wọn máa tú they will use people for sacrifice they be telling them after time if they commit one sin a sin they will tell you you have to bring b sin c sin e sin you they continue in that like that you understand they continue like that ẹjọ kì í ṣe ẹjẹ nìkan mò ń bá sọ̀rọ̀ torí ẹ̀mí ṣe sọ yorùbá wọ́n máa ní kí n máa sọ yorùbá òyìnbó mo ń sọ àti yorùbá àti english àti yorùbá àti gbogbo ẹ̀ kódà mo lè sọ haúsá tí n bá gbọ́ mo lè sọ french gan tó bá jẹ́ pé wọ́n pa mi tí bá jẹ́ pé mo gbọ́ ṣé ti yé mẹ́rin uh, for people to i carry my people I have people that are not speaking my language. Even people who are speaking my language, I don't think they are much here. Tọ́ba dẹ̀ wà ń bẹ̀ náà ni, a jẹ́ pé ara ilé ni ló ṣàmà ń ṣe ní Tó kò sí problem but mi ò ṣe é ṣe, ẹni bá ṣe mí ṣe rẹ̀. So, this first step is that you have to, God, the hands of God has to build upon you. Okay? And most of these days, when I'm praying for our leaders here in my, in my country, Canada, in America, in Nigeria, do you know what? I pray for the leaders. A lot of people, they call me fools. They soon name, they will not call me. By the time I started enjoying it, ìwọ tó lè gbàdúrà fún orílẹ̀-èdè ẹ̀yin àtàwọn leaders yẹn, then you suffer because they will fight you. And me, I know that leaders has fought me before. The Lord show it to me. And the people who have fought me, who fight me, I need to pray for them. Maybe I'm not praying that prayer. That's what caused the fight. Because I'm not, I'm not their problem. I'm not their problem. You understand me? Maybe I failed to pray some prayer. And that's why God allows some things to come your way at times. Okay? So quickly you understand, you should realize, I mean, what is happening. Your problem, because of your problem, okay? So I don't need to tell you that. So if I'm praying for my country, and Bible also publicly said, we should pray for our nation, our Jerusalem, and it shall be well with us. So, if I pray for my nation and people where I reside and where I see plan to visit, I mean to visit, so it's not a sin. If you like, cause to anybody. Me too, I like two way. If you lè ṣe pé tó bá ti di pé ká ṣe pé fesu ma ṣe fún. Mo ní talent. Ben mo sọ fún I'm very talented. When to cause demon, I'll cause you to Genesis to from Genesis to Revelation. If to pray also, God has given us, He has given me the engine of Adura. And He hunts out níṣẹ́ wà mo ti jẹ àjẹsára àdúrà but every day i still need ní sọ pé mo ti gbàdúrà dáadáa síwájú ọjọ́ ibi àti gbogbo ìta tún gbàdúrà i continue praying it you know because we have children and we continue to pray títí máa fi grow tí Jésù máa padà dé because ọmọ ọmọ mi á tún dàgbà á tún máa bá pé my grandmother she's a warrior and she's a con she overcome by the prayer and by the holiness and dignity and decency life. You know, you have to be a good example. That's one number one. We have to do what the hands of God has to be upon us. If you want to get a solution, um, solution to that problem the hands of God has to be upon you not for evil for good for solution because ọwọ́ ẹnìkan the solution wà ah ah the mighty hands of solution of God the hands of God is a solution center so it has to be upon you that's why the Mr. Ezekiel àti daddy Ezekiel àti professor Ezekiel so I pé prophet Ezekiel I pé the hands of the Lord is was upon me You know, you cannot just do things, all these wonderful things are wonderful and wonderful. We repair, putting things together, and people say they want to use you. And you know, it's not your ordinary. It's not by yourself. It's by the power and the grace of God, by the anointing that is upon you, by the anointing and the hands of God. Hey, only. Do you understand it? If you don't understand, forget about it. Abiba will not say so. Ah. So, the hands of God is number one you know two thinking dialoguing you know like wọ́n ṣe sọ̀rọ̀ nísìnyí pé ṣé kàn fi dé penalty torí àwọn tó ń kówó nàìjíríà jẹun ní ọkọ̀ sí o torí ẹ ọmọ ọlọ́run tòótọ́ má jọ ń kówó nàìjíríà sápò ẹ o pásọ̀ tán bá kówó nàìjíríà sápò ẹ tán bá ti sọ pé ní death penalty kọ́ńtẹ̀ bá fi sínú torí àwọn china death penalty ní tẹ́ni bá kówó lù jẹ nílùú wọn ṣé ó ti yé ẹ wà kẹ́fù mo kàn ń ṣeré ni o ìyẹn hmm, tí mo sọ ń sìn so ọmọ ọlọ́run tó tọ̀ nígbà kan kówó ìlú nàìjíríà sápò ètò bá dẹ̀ ti gbà kó ń ṣe ọmọ ọlọ́run nìyẹn hmm. ajẹ́pó jẹ́ ọmọ ó jẹ́ ọmọ politician àbí báwo hmm. anyway so second spirit i mean the second one it brought me out the spirit of the lord and set me in the middle of the valley of the you know First, you got to get to a place. You want to settle a problem? Yes, you have to bring you in the midst of the problem. And that is why some people find themselves in the midst of problem. Wàá máa wúra ẹ̀ pé kí ni mi She, Káàdẹ̀ ṣe. That's why first ó kọ́kọ́ gbé wá nígbà tó wọ́ ọlọ́run wà láàrin ẹ̀yẹn. Ó wá bàrẹ̀ láàrin problem. <laughs> Wàá máa rí pé problem A, problem B, problem C, problem E, problem G, problem every gbogbo ẹ̀ báyìí problem ọlọ́run fún ó mọ̀mọ́ ọwọ́ ọlọ́run yẹn ó gbé e lọ sáàárín problem ni some people find themselves in the midst of problem as a child of God you are not find yourself in the midst of problem again maybe the hands of God are finishing you see you ah that's a lot of people when you ask me you know God was telling me you find yourself I don't know who God is talking to here they see God me talking to here the Lord place you know he find himself number one ọbẹ̀ ẹ̀sìn nígbà tọwọ́ ọlọ́run dé orí ẹ̀yẹn kí ló dé tó jà àwọn egungun pẹ̀lú kọ́kọ́ lọ ọwọ́ ọlọ́run ò ní gbé ẹ e lọ sí ipò comfort zone ẹ tó bá ìwà ìjọmọ ọlọ́run gan tó bá sọ pé i'm always comfortable since i get my life to god are you sure you are a comfort you are, you are a child of god the house of god kí ló dé tó lead the brother ezekiel because these are our examples iná lead direct nígbà tó wọ́n lọ́wọ́ kọ́kọ́ balẹ̀ bá inú egungun gbẹ valley ló kọ́kọ́ gbé lọ àdèmà kọrin pé I am tired not the valley I am tired not the valley ooo I am tired not the valley you know ó ti wọ́n ti àárín egungun gbẹ valley náà kọ́kọ́ gbé lọ wọ́n kọ́ gbé mr ezekiel lọ pastor ezekiel ibẹ̀ náà gbé lọ valley it was very full of of bones bones that's crazy people how can you is it not horror that's why you look at your uh, situation that is happening around your country eh kan tó wí bí wọ́n ti gbórí kan tó wí bí wọ́n ti gbórí gbórí gbórí gbẹ̀sẹ̀ gbẹ̀sẹ̀ gbórí gbórí jẹran jẹran afẹ́jẹ oríṣiríṣi kan is it not kò wá ọ̀rọ̀ these people of God they find themselves in the midst of horror <laughs> you pastor original pastor in Nigeria are you not worried are you not is it not surprising you That even at time they tell you to go and pray for some people. After some time, they just have problem. You'll be judging that I, ah, I'll pray for him. I don't want people to know that I'll pray for this person before so that they will not count us together. Are you not surprised that you find yourself in the mini, middle of the shadow, I mean, valley of dry bones? In the midst of horror things, or you think the dry bone is not horror place. Mi ipoku, bí ibi tó ma ti orí gbígbẹ, anyhow kò jẹ́ nǹkankan, iná mọ̀, ara ẹran èèyàn, bí iná mọ̀ ni tán fi people will soon kill wọn tó wá ṣe ṣáàtì wọn lè pariwo yéé no kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ are you not surprised do you know why why wọ́n máa sọ pé if you are a child of God people will so ask me if you are a child of God why do you face problem <laughs> many are the affliction of the righteous not so God deliver them up from it ọwọ́ ọlọ́run kọ́kọ́ balẹ̀ ayé ẹ̀ yíyan kọ́kọ́ first of all they have to sit you there you have to be in the midst of the trouble for you to be you know some people now a lot of iṣẹ́ lọ́lọ́run ti lò wá fún even gan ní orílẹ̀-èdè wọn mọ̀ ah, àwọn tẹ́lẹ̀ fífún wọn ti gbẹ tẹ́lẹ̀ ṣé wọ́n wà ṣẹ̀bí ẹni tó bá rí ẹ tí brain ẹ wà correct lórí ẹ pé yes any ìgbà tó dé mo rí àwọn institution kan wà nígbà tó rí wọn ríra wọn they don't see themselves but nígbà tí wọ́n bá ṣe tán lára àwọn tó bá lẹ̀pọ̀ yẹn tẹ́gungun tí wọ́n bẹ̀rẹ̀ sí padà sí orí padà sórí ẹsẹ̀ ń padà sẹ́sẹ̀ wọ́n gbé ṣan wá wọ́n gbẹ̀ràn wá nígbà tó bá yá tí ò bá ti sí ẹ̀mí gan wọ́n lè máa pẹ́ pé wọ́n ṣẹ̀ mẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí máa rí sìn ìgbà yẹn wọ́n ṣẹ̀ ìgbà náà ṣẹ̀ máa dá wọn ò mọ́lẹ́ tó ṣe àtẹ́yù torí ẹ̀ tó máa gbé sáàrin àwọn egun gbẹ gbígbẹ ọmọ ọlọ́run tòótọ́ only God can pay you àti ẹni tí ọlọ́run bá ń gbénú ẹ̀ nínú wọn tó bá ṣe pé eléyìí náà mo fẹ́ lò bí instrument bí òun bí ó ṣe lo ìwọ tó gbé ọwọ́ lé ìwọ lórí tó wá fẹ́ lo òun náà lẹ́yìn tó fi egun gbígbẹ tó sọ di alàyè padà tó fi ẹran àti iṣan àti gbogbo ẹ̀bọ tán because at that moment wọ́n broke tí gbogbo ọpọlọ ti shatter <laughs> nothing di kò sí kankan bímọ lórí wọn nothing no no even bí àwọn kan ṣe rí nìyẹn spiritually we wanted to see what you done i mean what you have done if they cannot see it àmórí ni <laughs> tó bá gbọ́ pé àrí nǹkan kan àrí nǹkan kan àgbọ̀n nǹkan kan àrí nǹkan wọn lè gbọ́ nǹkan kan ẹni tó bá ti ní nọ́ọ̀sìkọ̀ ó kò lè gbọ́ nǹkan kan wọn lè gbọ́ nǹkan kan wọn lè gbọ́ nǹkan kan wọn lè rí nǹkan kan wọn lè rí nǹkan kan wọn lè rí nǹkan kan even ṣiṣẹ́ lóríṣiríṣi oríṣi lọ́sọ̀ tí bá ti ní april wọn gbọ́ nǹkan wọn gbọ́ nǹkan wọn rí nǹkan wọn rí nǹkan wọn lè gbọ́. wọ́n gbé ẹ sáàrin egun gbígbẹ ṣáwọn ló gbé ẹ wá ni ṣé gbígbẹ béèrè iṣẹ́ lọ́wọ́ ẹ better ask God to bless you to do something for you. jẹ́ ń gbé sílẹ̀ ó dẹ̀ mú aṣọ mi ó dẹ̀ ń distract mi ọlọ́run fẹ́ bóyá ó fẹ́ kí n bóyá rìn nìyí ó ti bóyá rìn ó ti yẹ yín then ó place ẹ̀ láàrin egungun gbígbẹ why do you find yourself in the means of that problem people full of problem ni wàá kọ́ máa wí people full of problem má dẹ̀ yẹn tàn ẹ́ àwọn tó full of problem ni apá tí apá ò bá sí lápá èèyàn tó bá ti yọ sọ́tọ̀ ó ti lose ó ti lose value àfi tó bá dá padà yẹn gbogbo àtọ́ bá ń gbé kiri yẹn kò mọ nǹkan tó ń ṣe mọ́ ti yé so ma worry. so aye ọlọ́run ò bínú sí ẹ bó ṣe bá owó ara ẹ bó ṣe bá rẹ láàrin egungun gbẹ bọ́lá o ìwọ tó ń wò mí ránṣẹ́ wo ló ń wò mi ò mọ̀ bóyá o bá rẹ láàrin egungun gbígbẹ ò ń gbọ́ but òun ṣe pé oníṣòro torí ọwọ́ ọlọ́run wà lára rẹ ni ó wà lórí rẹ a ti fi àmì ròyìn láti jẹ́ kí àwọn egungun gbẹ̀ kó lè wà ó ti yẹyin bẹ́ẹ̀ ó máa ṣe tó ní ṣe ń bẹ̀ torí ẹ̀ don't neglect the hands of God upon you that's ìwọ kọ́ ló máa ṣiṣẹ́ yẹn ọwọ́ ọlọ́run tó wà lórí ẹ̀ ló máa ṣe ò ń gbọ́ má bẹ̀rù má gbọ́ tán bá sọ fún ẹ she have problem all those people giving me problem are actually the one that have problem me no problem tó bọ́ pé bad kí ni wọ́n máa ń pè ní ìgbọ́ haúsá mọ́ kí ló máa problem ní èdè french eh problem no problem Abi? had a problem had had okay pa de problem ṣe ti gbọ́ ó ti yẹ yín kò sí a lot of people this one will come now they come and do like crazy person o oh. this one come and do like crazy person o oh. this one come and do like kò sí wí o oh. this one come and do like ẹsẹ̀ tó ti kán tó ti sọnù o wọ́n máa sọ pé you get problem no we dey get problem na dey part the problem eh yeah. part the problem no at all alright wọ́n gbé ẹjọ́ kó sáàrin wọn ẹlòmíì máa wo family ẹ̀ báyìí ẹlòmíì béèrè pé kóòdù why do you put me in this family kò ṣe kò ṣe mistake o kò ṣe kíni kò ṣe kò ṣe mistake o some people they will sit down wọ́n bẹ̀rẹ̀ sí jọ́ọ̀jì ẹ eléyìí ọmọ ó ṣe kíni kan wọ́n kàn máa some people ṣe ẹni tó yẹ pé wọ́n ní egungun gbígbẹ ní nǹkan

the value of um, dry was very dry. They were very dry. Now, verse 3, he said, Ask me, son of man, can this bone live? Sórí wọ́n lè padà pé ṣáwọn egungun wọn tún pàlà lè dé èèyàn. Ṣé wọ́n lè máa rí sìn bí èèyàn? Ṣé wọ́n lè tún da? Ṣé wọ́n lè tún gbà? Ṣé wọ́n lè wà òkè? Say, sovereign Lord, you know, so ọlọ́run náà mọ̀ pé tóun fi dé wọn wò yẹn ibi tóun gbé ẹ sí yẹn i got to speak to you so that you be encouraged bọ́lọ́run ṣe jẹ́ kọ́wọ́ wà lórí ẹ bọ̀dá ezekiel pastor ezekiel àbí preacher ezekiel you know kò fílẹ̀ bẹ́ẹ̀ yìí ó tún béèrè question ọpẹ́lọpẹ́ ọlọ́run toró mọ̀ pé <laughs> your you go fear with what you have seen if if God is not speaking you be shaking hey But the Lord is speaking. Only you know so. you won't know more, daddy. Only ní alone. lo that tó dá ayé àti ẹ̀rùn ẹnìkan lè mọ̀ eléyìí o. Torí pé ó kọ́kọ́ wí oh God why do you put your hand upon me now you anoint upon me now now prove me in the land of I mean in the clinic of bone full of dry bone dry bone full of you do things that you don't know do a bone that doesn't move it doesn't know that it's moving because there's no life no sense of living again even in move is atẹ́gùn ló ń if I, if you see bone moving it can be moved by scientists it can be moved by you know for people want to do experiment with their you know they are moving they are not moving by themselves they have to be moved and that's why you see some people they tell you go out now go and say this because they are dry they go yes you say my consultant my consultant ilé ẹ̀kọ́ tún gbé ní because another scientist We carry and that tó bẹ̀rẹ̀ sí pariwo you know ó lẹ́yìn nìkan lẹ́mọ o he now said to me Professor, that's number three yeah that's number three the third one is a question but number three say Professor, that is they need to be doing necessary things now we have to dialogue That number three, you have to dialogue. What will we do to this? All these things that the our representative, the rulers of our country now trying to debate on, they know that the main problem of our country is the money that just <laughs> the blessing that God has given to us. He has turned to curse. People are stealing in anyhow. And they are doing things what they want. They can easily send the money. Oh yeah, you send your account number. I want to make you to go and kill somebody for me. Even if the person is not killing, you, you come to my house now, they will give the person gun. And then they will give him more money. And he will go straight and kill somebody. They now say, we'll be giving them their sentence because they want to conquer it. They are now dialoguing. And some people say, ah, lẹ́jẹ̀ àgbẹ̀, má má jẹ́ kó jẹ́ ẹnu mi tèmi nìkan ni ò jẹ́ gbogbo àjọrí sí o. Kí lẹ rí tẹ́ ṣe, ẹni tó suggestion ìran jáde, òun náà àti jí owó rí, òun náà àbí kó dẹ̀ ní lọ́kàn láti jí we have to also say this to ourselves let us call a spell, a spade o oh. we kukuma be giving ourselves death sentence ni that we enjoy the money small time we kukuma know that Yeah, my para wa tí ẹ bá ti kì í they kill themselves you understand me but the dialogue they need to do or dialogue we need to move jọ tún wá lọ bá mi yọjú wo ẹni tó tún ti ń gbà nǹkan lẹ́nu ọ̀nà tolú ẹnìkan tó ti ń gbà nǹkan lẹ́nu ọ̀nà títí títí títí. kàn rọra wò rọra ṣẹ̀gbẹ́ yẹn kí ló ń ṣe who is it ṣí ṣílẹ̀kùn tani kí ló ń ṣe. kí ló ń ṣe ṣùgbọ́n ló ti jáde mo rí bó jáde láti yàrá kan kàn ṣílẹ̀kùn lẹ́gbẹ̀ẹ́. ṣí kó ṣí kó wo ibi tó wọ̀. tilẹ̀kùn kí ló I'm, I'm the one that send you. It's not Okay, they are trying to dust it. No, they're drilling. Okay, they are drilling stones. Yeah. Okay, in the number, those numbers. Okay. God bless you sorry kọ́ má tún lọ sọ pé nìkan dọ̀mọ sílẹ̀ ká wà tún so you can see that the they have to dialogue and we have to do what you have to do something so the hands of God and that is why let me tell you you got to pray for your leaders your when you pray for your leader they will do things that will favour it don't be selfish when you are praying, if if if I want to look at things, oh, they don't favor me. Nobody has given me money. I will not pray for them. Then the country will not favor me also. But by you praying, even the Lord that they will be bringing, it will be everybody will sit right. If they want to do evil, they will just look at their oh And these days, you know what? First, want to see NINT one Nigeria vvn ti wà tẹ́lẹ̀ tí òṣìṣẹ́ ninc ó máa wà powerful because conjunction with ẹbí i mean kí ni wọ́n pè wọ́n united nations ni everything because nigeria is congested with different people tá àtẹ̀wọ́n tán ti wú a sọ pé èèyàn you know you must have identity canada àtẹ̀rò bá pọ̀ mẹ́ta amẹ́ríkà èrò kọ̀ mẹ́kọ̀ gbọ́ all of them dey have identity everybody living there every hour one more sense of wa you understand me so the hands of God ṣe lọ pé mo ti sọ fún yín so relax don't worry when you just find yourself láàrin egungun gbẹ orí ẹsẹ̀ tó yẹ pé ẹsẹ̀ tí ò lè gbéra ẹ̀ tí wọ́n bá gbé ẹni tí ò ní ọpọlọ tiẹ̀ tí wọ́n bá sọ fún pé go and do this ó ti yẹ mẹ́ẹ̀ ẹni tó yẹ pé live to survive by others egun gbẹ nìyàn. bọ̀ tán bá ṣe egungbẹ náà tán tán bá kó ẹran sára egungbẹ egungbẹ má má rè pé òun ló ń lẹran ni bẹ́ẹ̀ ni egúngbẹ́ máa rí pòun lé lẹ́ran ni ṣùgbọ́n a sọ fọlọ́run lónìí mò ń bọ̀ a máa gbàdúrà ń bẹ àti preach ń bẹ ń sìn. prophesy dá prophecy yẹn nígbà tó bá di power yẹn náà ni pé sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí dialogue ẹ bẹ̀rẹ̀ sí mú jáde ó ti yé mẹ́yẹn that's prophecy prophecy ti orílẹ̀-èdè nìyẹn the dialogue we talk this is what we want àwọn ẹlòmíì máa sáré ọ̀pọ̀ọ̀sì ẹ̀ pé à ah, ẹ jẹ́ ká fi sí pé tàbá ìkó mílíọ̀nù mẹ́wàá má jẹun ṣé ó ti understand kó tó lè ló lè ń jẹ́ o ṣé ó ti yé àwọn tó máa ń kó ten million tó ń kó twenty million gbà mí wọn kì í mọ̀ náà wọ́n tí wọ́n bá ti ń kó bílíọ̀n sílíọ̀n kìnnìkan kìnnìkan ló máa ń jẹ́ káwọn èèyàn kàn mọ̀ ló ti yé bẹ́ẹ̀ tẹ́yàn bá kó hundred thousand àmì hundred million ní nàìjíríà wọn ò ní mọ̀ kò sí wọn ò lè mọ̀ ní nàìjíríà tó bá ti wà ní power ṣùgbọ́n gbà tó bá ti ń kó sí wọn ò dúró ní nọ́mbà kéékèèké tó ń lọ nọ́mbà ńláńláńlá ó ti yé yín mẹ́yìn this way so dry bone the bone shall rise again the bone shall rise again the bone shall rise again if you are under my platform today problems you know, I compare this dry bone now as a country, our nation. But uh, now, let's come back to ourselves. If some problem in your home, some people are stand like a problem. Anybody can be a problem to people. Don't be surprised. If a, a, a leader can steal can be stealing money of the of the country, you understand me? Anybody can share pa. Àgbàlagbà lè wà nule ẹ kó ṣe ọmọdé. Ọmọdé lè wà ńbẹ̀ náà kon de tún kon ní bó ṣe ṣe àgbàlagbà. Kó because of the situation and the way they live and the people condition around them you know imu tí mi míì bá tún ẹran míì bá wọbẹ̀ tí ẹran míì bá wọbẹ̀ tí ọwọ́ Ọlọ́run ò bá sí ńbẹ̀ kọ́n tètè bẹ̀rẹ̀ sí repair àwọn egungun gbígbẹ because àwọn egungun gbígbẹ náà wọn ò ní value kankan tọ́n fẹ́ fún èèyàn kan tó bá wọlé wọn ò ní value kankan tẹ́ni náà bá dẹ̀ pẹ́ pẹ̀lú egungun gbígbẹ ó máa tún padà dry ni òun náà máa tó bá ti ń dry a máa dry a máa dry a máa dry in fact tó bá bẹ̀rẹ̀ sí ń dry wọ́n máa complain pa ẹni tó sanra tó bá ti wà ní egungun gbígbẹ ní valley area yẹn tó bá rí to tó bá sanra tó bá kàn jẹjàjà sanra from distance ṣe ló gbé because they are dry even physically wọn máa dry kì í ṣe rọ wọn bí wọn ní pé dry o but wọn kàn déédéé wò pé we choose to dry God forbid I will not choose to dry you understand me egungun gbẹni egungun gbẹyẹ wọn ò lè jáde wọn ò lè sọ pé bí ẹ mọ̀ pé ń ṣe Ọlọ́run ò ní sọmọ mi lẹgùn gbẹ torí pé àwọn kì í ṣe I call her I say sweetheart please can you share that for me it quickly Give me the answer tá bá ṣe nǹkan mi but tó bá wà ní àárín egun gbẹ náà tó bá jẹ́ ọmọ tó bá wà nínú ilé tó bá wà nínú ilé pẹ̀lú egun gbígbẹ tó jẹ́ ọmọ tó to egun gbígbẹ tó ti jẹ́ egun gbẹ ẹ mọ̀ pé àwọn Yorùbá náà máa ní ọmọ yẹn ti jẹ́ egun gbẹ jà kò tiẹ̀ to mọ́ tó bá fẹ́ ká ń rún wọn bá ìyẹn mi pé wàá bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ tó máa ń sọ pé shut up tó máa ń bá yẹn sọ̀rọ̀ pé shut up so ti yẹ yín mẹ́yẹn bí ìyá bá ṣe dáadáa fún un bí ó ti ṣe dáadáa ó ti yẹ mẹ́yẹn torí àti ní value of egun gbígbẹ a máa gbọ́ tó ti yẹyin tẹ́mi náà bá dẹ̀ jí báyìí tí máa rò pé ọmọ mi ṣì ń sàn àbó ṣe nǹkan pẹ́ màmá má ṣe nǹkan tó pé àjọjọ wà wa but tí èèyàn kan bá lọ sáàrin egun gbígbẹ they are not used to egun gbígbẹ àti egun gbígbẹ ló máa ń ṣọ̀rẹ́ ó ti yẹyin egun gbígbẹ àti egun gbígbẹ ni tó o bá ṣọ́ra torí pé wọ́n ti gbẹ má wo owó tó ń jí gbé má gbogbo olè tí wọ́n ń jà má olè onílẹ̀ nǹkan nìkan tó máa gbà tó máa fi sọ pé kọ́lé lánàá wọ́n lọ síbi kan tó ṣe ìyẹn gbogbo ẹni wọ́n wọn ìyẹn kò ń ṣe títí wọn they are dry they have to make people dry like them because they cannot stand to assist you they have nothing to offer you and when you serve egungun gbígbẹ you serve egungun gbígbẹ you serve egungun gbígbẹ that's dry bro you continue to serve them when you serve them to some level <laughs> you will be dry because no time for yourself whatever you need to drink you give egungun gbẹ Whatever you try, you pass pass. Only God can revive a movement. And that's why we are praying for our leader these days. I'm praying, yo. If I'm praying, if you see me praying, hold on. àwọn olórí wa, mo ń gbàdúrà I have my reason, yo. I have what? I have my reason. Ìtọ́ yẹ kó lórí táwọn olórí You cannot carry it yourself To bá carry ẹ̀. Táwọn egungun bá dàbò Ah! wọ́n sọ ẹ́ degun gbẹ wo when you find yourself in the midst of egun gbígbẹ wàá máa rí pé ìjọba mi gan máa ní ah this family is too much i just go there i just do whatever we can do future will be better but àwọn tó wà ń bẹ̀ ń sìn wọn sọ pé future wọn they are really dialoguing they are really debating láti ṣe nǹkan kan ni o wọn ò fẹ́ sọ the future because future may not come for them bó bá jẹ́ kó dọ̀la ọlọ́run whatever we find ourselves hands we Do it with your mind, all your mind. And then you will know the Lord will pay you back. He said you will prosper. That they are need now. Má fi ṣe ìgbà míì. Pé tá bá fẹ́ ṣe segun tàbí kankan. Wọ́n ṣe nsinsin. Egun gbígbẹ. Orí ọ̀fẹ́ Ọlọ́run ló jẹ́ kí Ọlọ́run fúnra rẹ̀ ló ṣiṣẹ́ láti revive àwọn egun gbígbẹ. <laughs> Egun gbígbẹ tájẹ́gùn bá gbé egun gbígbẹ tó bá gbé gbẹ lórí gbà. Ó lè fọ orí tí ò gbẹ. Egun gbígbẹ ó lè tatẹ́gùn òkùnkùn bá gbé egun gbẹ. Ó lè gbá ẹ lórí pọ́ọ̀ tó bá gbẹ lórí tó bá dúró déédéé kàn tọ́ báyìí ẹ ó lè yọ ọ̀gọ́ sẹ́yìn ah, egun gbẹ ò dáa <laughs> ǹjẹ́ ń gbọ́ mi egun gbígbẹ is not a good thing ẹ ń gbọ́ ọ̀pẹ̀lọpẹ̀ ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run nìkan ló lè mú kí egun gbẹ kó padà dá láàyè èsìkẹ́lì bọ̀dá yẹn àti dáàdì yẹn wọ́n para wọn nínú egun gbẹ compound <laughs> desert land ó débẹ̀ ẹ̀rú kọ́kọ́ bàá ohun ọlọ́run ní mi ní fílẹ̀ ó dánwò ni tàbá gbọ́ pé má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà lọ bẹ̀lẹ̀ sí ọlọ́run fa fúnra rẹ̀ nígbà tó gbọ́wọ́ lé lórí tó wà fà sínú ìdánwò torí ìdánwò ni àwọn egúngbẹ̀ wọ̀nyẹn jẹ́ bó ṣe ní anointing lórí tó face to face anointing tó bẹ́ dàgbà hundred letter ó bára wọn láàrin egun gbígbẹ egun gbígbẹ tó bá gbọ́ pé dẹ̀bó ń ṣaráìsì àgé dàbó ń ṣaráìsì àgé dẹ̀bó gbogbo situation tó dàbí egun gbígbẹ tí atẹ́gùn egun gbígbẹ atẹ́gùn máa ń gbé ìjì máa ń gbé egun gbígbẹ ìjì bẹ́ẹ̀ ni ìjì máa ń gbé egun gbígbẹ egun gbígbẹ ló fi ṣeré yẹn olúwa mi ò ní degun gbígbẹ ó yá gbàdúrà fún ara rẹ mi ò ní di egungun gbígbẹ lórúkọ Jésù ọmọ mi ò ní di egun gbígbẹ ní orúkọ Jésù àwọn olólùfẹ́ mi ò ní di egun gbígbẹ ní orúkọ Jésù Ọlọ́run o bẹ́ẹ̀ ni ẹ̀yin olórí wa ẹ ti di ẹ ti di brother Elijah um, Ezekiel o ẹ ti di prophet Ezekiel ẹ̀yin tí olórí wa tẹ́ ń rú lórílẹ̀‐èdè wa you that rule our nations you are now like just like uh, Ezekiel okay ha that been placed in the midst of this dry bone that being put upon this uh, on the uh, uh, to, to to to to me to sit and to rule on this dry bone. Can you rule a dry bone? Is it possible for you to rule on a dry bone? But the, by the power of God, and that's why prayer needed. Don't commonize God. All right. Don't commonize God. That's where God needed. We need our God in our nation. You need uh, the problem we are facing. They are dry bone in our nation. The embezzlement, the people who eat kakawa, who turn themselves to kakawa and devourer, who also eating flesh and blood, using people for sacrifice, using blood of people to bathe like a water. They are like a dry bone and they place you now on them. ọwọ́ ọlọ́run nìkan ni àti agbára ọlọ́run nìkan ló lè mú wa ṣe ló lè òkun <laughs> ni ilé ayé o dry bone land yẹn kò sẹ́dá tó lè la ájá òkun ta ló lè wọ ẹnìkan lè dẹ̀ra òkun ṣùgbọ́n nípa ọrẹ ọ̀fẹ́ jésù nípa ọrẹ ọ̀fẹ́ ọlọ́run ni mo fi lè yege báwo ni ó ṣe là ájá bàbá ràn mí lọ́wọ́ òkun ni ilé ayé o òkun ni tribal land kò sẹ́dá tó lè ṣe o nípa ọrẹ ọ̀fẹ́ ọlọ́run ni mo fi lè rí ṣe báwo ni ó fi là ájá bàbá tọ́ mi sọnà olúwa má olúwa dáwọ́lé mi olúwa bá mi ṣe láàrin àwọn tí ó ti jẹ gbígbẹ tí mo wà tí egungun tátẹ́gùn bá gbé wọn nígbà míì tó bá kọ́ déédéé rí àpálẹ́ tiẹ̀ pé kí ni mo tún ṣe tó déédéé gbọ́ pọ́ wọ́n tún wọ́n tún ti start ẹ̀ àbí tó déédéé gbọ́ orin kan tó ti ṣe kankan wọ́n kàn máa lọ oríṣiríṣi because atẹ́gùn gbé àwọn egungun gbẹ yẹn ó ń gbé apá atẹ́gùn gbé orí yẹn atẹ́gùn gbé egungun ẹsẹ̀ yẹn atẹ́gùn gbé egungun àyà yẹn atẹ́gùn gbé wọn kiri bẹ́ẹ̀ ni atẹ́gùn ni wọ́n máa sọ mọ́ ẹni àtúnjókòó ó dè knock ó dè wọ́n máa wò pé gbogbo ẹ̀ náà máa gbogbo bó ṣe ń gbé wọn tátẹ́gùn gbé wọn yẹn wọ́n máa pariwo ó ti bi tí ìjì ti jàrí sọmi wọ́n máa pariwo náà wọ́n máa pariwo ariwo yẹn kò ní ní tòmùtòmù because ìṣòro ni you know they just make it nice. and some of them tó bá lè ní tó sì ní mouth jẹ́ èyí tó jẹ́nu nínú wọn àmọ́ bóyá bóyá ẹnu tẹ̀ tí wọ́n ń gbà ẹ̀ but you know ẹnu atẹ́gùn á máa sọ̀rọ̀ wọ́n lè máa wọ́n kàn máa jam tó wọ́n kàn máa sọ oríṣiríṣi sí ẹ you get problem o you get problem ńgbà tó fẹ́ ju egungun yẹn sí ẹ ńgbà tá a jẹ egungun sí ẹ tó fẹ́ wọ ẹ lójú kí ló dé tó lajú ẹ lẹ̀ egungun wọn fẹ́ fi egungun fọ́ ojú ẹ sọnù egungun tó ti tí ò wúlò mọ́ wọ́n fẹ́ fi bẹ̀rù ẹ jẹ́ òde òde òde lè máa wòran ah, ah. you have to be looking now Ti egungun ti ẹ ti bàjẹ́ kó lè bà tiẹ̀ jẹ́ ah lórúkọ jésù ó gbàdúrà olúwa gbogbo àwọn egungun ẹṣẹ rí ọlọ́run tú egungun gbẹ ṣe o iṣẹ́ ọlọ́run nìkan ló lè mú egungun ẹ padà o it's not your power o because egungun ẹwù yìí ń jọ you egungun ẹwù bí dẹ́rù bà ẹ́ egungun ẹ that they will be making you scared by you seeing them alone they are scary are you getting me they are what they are scary I remember I don't want to be telling stories that will make me emotional at times, you know. I remember when I was being tortured for fun, suffer for fun. Before I started, before they start that torture, you know, the decking is done. You know, this place is like a decking. You know, there's a, you know, in Nigeria, they normally put any house like a decking like that. They put one higher like that to put your fan, you know. And before they started torturing that day, they gave me they have a lot of scored in the in fact ṣàjẹ́ kí n dákẹ́ ní ibi bẹ̀yẹn wọ́n pè ní àdìsá orí ẹnìyẹn wọ́n ti nà pa àwọn àdìsá yẹn àdìsá lórúkọ ọlọ́run tẹ́ bá lọ sí ilé ìwé máa rí scott àdìsá wà mẹ́bi tán ti nà pa wọ́n ló máa ń jalè kì í ṣe rọ́ báìbù lélẹ̀ ní ìwà lè sọ bóyá wọ́n ti lọ kó àwọn scott yẹn dànù àwọn tó bá lọ nígbà yẹn sọ pé àwọn tó brutal gbà yẹn náà so táwọn ọlọ́pàá bá mú wọn you understand me but innocent people also dey torture them in police station you know wọ́n máa kọ́kọ́ gbé fún wa ní tó bá ti jẹ́wọ́ wọ́n ní sórí àdìsá yìí o wọ́n ṣe sọ nìyẹn ní ò lè gbàgbé láéláé wọ́n ní orúkọ ẹni wọ́n gbé scott ẹ̀ wá ẹ máa rójú ibi tójú wà agbárí sí òsín kankan gbogbo ẹ̀ imú bíbà ó níwò méjì iná wọ́n máa gbé fún wa ní kó kíìsì ẹ̀ pé tó bá ti jẹ́wọ́ wọ́n ní bíbà iná máa nà ẹ́ pa sí wọ́n gbé gbogbo ẹni bá ti fẹ́ tọ́jọ̀ nínú rúùmù tọ́jọ́ rẹ̀ rọrùn níbẹ̀ yẹn níjọ́ lọ́hùn wọ́n máa kọ́kọ́ gbé fún wọn kán kíìsì ẹ̀ èmi wọ́n máa ní kí n má dé nàìjíríà mọ́ wọ́n sì ní àwọn documentary náà kì í ṣe documentary àwọn nǹkan kan tí kí a mọ̀ pé tẹ bá ti sọ story tó bá ti sọ̀rọ̀ báyìí a máa ṣe ṣe ṣe reality bible rèé ah bible mẹ́rin mo ṣe kóòwé oríṣiríṣi sínú ẹ̀ ah ìwé pọ̀ nílé àwọn lọ́ọ̀yà gan Fálànà gbọ́ tí ẹ̀gàn ò ní ìwé tí mo ní lé mi hmm. bó dẹ̀ jẹ́ àwọn lọ́ọ̀yà kí lórúkọ ẹ̀ àwọn lọ́ọ̀yà èkó ìwé pọ̀ ń bí sáà so a gbàdúrà olúwa má sọ gbogbo ewu gbẹ gbogbo ipò tó gbẹ láyé mi tó jẹ́ pé easily because when some area is dry in your body in your, in your, in your body easily they can want they may want to introduce you if you are too dry they say you need blood they can introduce virus blood to you they can systematically give you a virus blood for your life to be contaminated and for your blood to be contaminated. You understand me? So, a lot of things happening. So, Egunwigbe, I hope you are praying it, darling. God bless you. boy, ipò tó gbẹ gbogbo àyè tó dàbí pó gbẹ tó bá ní tó bá dọ́spítù gan tó bá tó bá gbẹ jù <laughs> oh god wọ́n lọ nídìí omi wọ́n lè lọ gbé omi bátìrì kan fà sẹ́jẹ̀ fún ẹ ó ti yé tó bá gbẹ jù bó jẹ́ físíkà náà gan náà sọ pé ó fẹ́ ẹ̀pẹ́ gan wọ́n ti pó gbẹ nǹkan kíkan náà mo máa ní tojú sí ẹ lẹ́jẹ̀ máa rí pẹ́ lómi ó fáìn ara ẹ̀ wọ́n lè ní pé kó wá lọ wọ́n lè lẹ́lòmíì ẹ̀rí ẹ̀rí oríṣiríṣi òṣì tó ń ṣe lórí Facebook bí tí wọ́n máa gbé testimony kan wá lọ́dọ̀ ẹnìkan tó máa ń sọ̀rọ̀ okó àtòbò tó máa ní àwọn ajá lọ báwọn èèyàn sùn wọ́n máa fún wọn ní tó if you need money just see in a, in a nation tó ti egungun gbẹ ó ti yé bẹ́ẹ̀ ó ti yé wọ́n á ní pé ó máa gbowó yẹn máa ní èló ló máa fún wọn lólè nù you can sleep with this person we can give you three million wọ́n ti mọ̀ pé ẹnìyàn á dẹ̀ lọ number lasting ó gba ègún secondly ó máa ti ní disease kan ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn kò sí bí ò ṣe ní kò ní kò sí bí ò ṣe ni ní bíbélì rẹ̀ rẹ̀ ó sọ pé ẹnikẹ́ni òwúrọ̀ gbẹranko dàpọ̀ wọ́n ti wá mèkè dorí e. ibi tó bá jẹ egun gbígbẹ bẹ́ẹ̀ ni nǹkan tó máa rí gbogbo nǹkan tó máa rí nìyẹn so ọwọ́ Ọlọ́run gbúdọ̀ wà lórí ènìyàn èèyàn dẹ̀ gbúdọ̀ àdúrà gbúdọ̀ máa ṣiṣẹ́ níbẹ̀ yẹn so ìsọ̀rọ̀ but you need to dialogue and then you need to prophesy prophesy yẹn náà ni pé you need to give order o gbúdọ̀ dájú o gbúdọ̀ kálá o gbúdọ̀ ṣe kíni o gbúdọ̀ jẹ́ kí èṣù kan mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ this time around I come <laughs> mistake ni pé mo wa. wo o ti ṣe mistake pé mo wa, mo wa, mo wa sáyé Esu èṣù o ti jẹ̀bi lórí ọ̀rọ̀ tẹ̀wọ́n ti jẹ̀bi mo wa, oní mi àmọ́ wá o o ti ṣìṣe ẹ́ and tó bá dẹ̀ ti jájú pa fẹ́ṣù bẹ́ẹ̀ you are going to be in record gbogbo àwọn tó tó ṣe dáadáa tọwọ́ ọlọ́run wà lára wọn tó dẹ̀ lò fún ọlọ́run they be in record forever ọ̀rọ̀ mi yé yín àbí kò yé yín kì í ṣọ̀rọ̀ mi ọ̀rọ̀ ọlọ́run tó yé yín àbí kò yé yín. another stage ni tó bá ti wáyá tó bá ti kọ́kọ́ gbogbo ohun tó sọnù kákọ́ lọ wá pápá ta leléyìí ta ló lápá wọ́n ti gé apá eléyìí lọ ta ló létí etí yẹn ọ̀dọ̀ ta ló wà ṣáṣẹ̀ kan ló gé you know wọ́n máa bẹ̀ sí wa oríṣiríṣi slang you know wọ́n máa ta ló lẹ́sẹ̀ ta ń lẹ́sẹ̀ ta ń lẹ́sẹ̀ ta ń lẹ́sẹ̀ ta ń lẹ́sẹ̀ ẹ̀ka sẹ̀rẹ̀ ńlẹ̀ ẹ̀ka sẹ̀rẹ̀ ńlẹ̀ you know To bá ti wá ṣe ìyẹn náà bẹ̀rẹ̀ sí ńlẹ̀ pọ̀ tán ti ṣe tán ti wọ́n kọ́kọ́ wá ẹran ìṣàn ta ló níṣan eléyìí ìwọ ló níṣan wọ́n ti ìṣàn méjì ti já ń bí o ta ló níṣan eléyìí tó wà lẹ̀ wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kó mọ́ra wọ́n kó mọ́ra tó bá ti tó pọ̀ tán ẹ̀rọ mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ṣe wàá máa ṣe ìwàgbá láṣẹ máa máa wá brett bó ti ẹ̀fẹ̀ mí ṣé wọ́n ti gbogbo tó dàrú wọ́n ti kọ́kọ́ ń tò tán ẹnu wọ́n pé so iṣẹ́ pọ̀ lẹ̀ so ọwọ́ ọlọ́run ó ti yé bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọwọ́ ọlọ́run so tó bá bá rẹ ìwọ pásítọ̀ ọmọ Ọlọ́run tó tọ́ àti tó ń ṣiṣẹ́ dáadáa tó fẹ́ ṣiṣẹ́ rere fún orílẹ̀-èdè rẹ ìwọ náà ti dọmọ Ọlọ́run ti dìránṣẹ́ Ọlọ́run o ti di bọ̀dá ìsìnkẹ́ tó bá bá rẹ nínú problem yẹn problem pọ̀ kì í ṣẹjọ́ ẹ kò ṣẹjọ́ ẹ wọn ò sọ fún wa bí egungun wọ̀nyẹn ṣe débẹ̀ o ti yé yín wọ́n kàn déédéé bára wọn ń bẹ̀ bó tó ti yí ọlọ́run tí ò yí ẹ ó yí ọlọ́run ṣùgbọ́n kankan ló fà á o bó ti yé egungun ẹ ò déédéé egungun ẹ o ìwọ tó déédéé bẹ̀rẹ̀ sí í ṣàìsàn mí ìsọpẹ́ ní tẹ́sílìmù pé àìsàn ló ṣe yín o tó déédéé bẹ̀rẹ̀ sí í gbẹ bẹ̀rẹ̀ sí í gbẹ àìsàn kan ló dé ó ti yé ìwọ tó olówó torílẹ̀-èdè ń tọ̀ fún wàrà àti fún oyin tí owó òdẹ̀ sílẹ̀ náà tán dẹ̀ máa yáwó yáwó níbí yáwó yáwó lọ́hùn yáwó yáwó ìní wọ́n dẹ̀ ṣe yàwó máa kó tí ó ti yé bẹ́ẹ̀ tán dẹ̀ ń gbẹ àwọn sọ́kà mi àrùn kan náà máa ń pè mùjẹ̀mùjẹ̀ ni kò sí wọ́n ṣe yáwó tó wọ́n ṣe rí owó tó wọ́n ṣe rẹ́jẹ̀ tó máa mú ni àrùn yẹn ò dẹ̀ kí ń ju báyìí lọ́wọ́ máa ti rìn ni mùjẹ̀mùjẹ̀ ni wọ́n máa ń pè torí bẹ́ẹ̀ ọlọ́run má ṣe wá lárùn mùjẹ̀mùjẹ̀ hmm. tábánikà máa sọ lọ lónìí ilẹ̀ máa filẹ̀ amú Hmm? ṣùgbọ́n tá a kàn fẹ́ tún sọ nínú ẹ̀ nísìn náà ni pé a lè tún tíìchì ẹ̀mí inú ẹ̀ ẹ̀mí inú wòlíì ẹ̀mí inú ìyè tó máa jẹ́ kí ẹ̀mí yẹn ló máa jẹ́ kéèyàn máa ṣe dáadáa ló máa máa ṣe ṣe bẹ̀sí reason nísìn kò tí ì sí reason anywhere àfi tẹ́ bá kọ́kọ́ ṣàpọ̀nà reason anywhere mo náà ti fẹ́ reason anywhere reason anywhere báwo a máa part another part nìyẹn torí ẹni tó bá ti ní mi nínú ìyẹn mi pé reason sense original wọn kì í ṣe pé ẹ̀mí inú èèyàn ìlú omi lè máa rìn kódà bí egungun ẹ̀yàn gbogbo àwọn tá à ń sọ ní egungun èèyàn ni wọ́n they are human being but ẹsẹ̀ wọn lè wà ní ibì kan wọ́n á dẹ̀ máa lọ bẹ́ẹ̀ wọ́n máa sá lọ fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ orí wọn lè wà níbòmí wọ́n máa sá lọ fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n máa rẹ́ni tó rìn láì sórí ń bẹ́ẹ̀ wàá máa rẹ́ nìkan tó rìn díẹ̀ ò fẹsẹ̀ sí ẹsẹ̀ méjì ò pé ti bẹ́sẹ̀ kan pamọ́ síbòmí ṣó ti yé so ní last part yẹn kí ẹ̀mí tó lè wọlé kó tó jẹ́ pé èèyàn bẹ̀rẹ̀ sí rí sínú ọmọ àmọ́ pé this is a country o this is my country ó ti yé táwọn èèyàn máa bẹ́ lọ mú if you do this here you for anything ní ìlú òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ rísì tí àwọn èèyàn fi máa ń sá lọ lóyìnbó tó máa fi ń lọ ẹlòmíì fẹ́ lọ ó fẹ́ lọ jalè tó bá jalè tán á rò pé ó máa rí lédè sí ó máa rí ibi tọ́jú ẹ̀ pamọ́ sí tẹ́lòmíì náà máa rò pé jẹ́ ra nǹkan sí lóyìnbó tó bá ti jí ní nàìjíríà á rí ibi tọ́jú ẹ̀ sí láàbùrọ̀ nísìn ó ti di ojú ọba nílé ojú ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ojú ọba nílé ojú ọba lóko so everybody how to behave now because àwọn kan ń sá láti ibẹ̀ yẹn wọ́n ń sá lọ kó báwọn èèyàn lọ́hùn wọ́n tún máa ń sá láti bíbà tó bá tún ti lọ ẹ ti wọn sàn àwọn ọkọ̀ náà ló kàn joyè jóná tó ń sá kiri yẹn o ó jíjẹ bẹ́ẹ̀ wẹ́stà wọ́n máa fìjì jà ẹ́ wọ́n á jẹ́ kó mi gbómi kó gbẹ́rù ẹ̀ lọ gbogbo tó fi ògùn ṣe wọ́n á jẹ́ kó mi gbé lọ omi á gbé lọ kọ́lọ́ má jẹ́ kó mi gbẹ́rù wa lọ á lọ sí a máa tíṣì bẹ̀ ní maybe tomorrow á bẹ̀rẹ̀ láti eleven lánìí ọ̀la yes kọ́lọ́hún sọ wájú ọ̀la lọ àbí náà on Monday number nine ó ní he said to me prophesy prophesy to the breath prophesy son of man and say to it this is what the sovereign Lord say come breath ìmísí kó wá bóyá máa bèrè lọ́la tó báyìí tí ìdègùn gbẹ́mí pé If the Spirit of God is in you. You see things that is not good as is not good. You don't see bad thing and see like good thing. Then, oh, dry. You have the power of God in you. You have God of Almighty in you. He cannot allow you to dry. But those who have no conscience again, they know that korokoro things like this, they'll be like, wọ́n ti gbẹ long time wọ́n ti gbẹ but you can't blame bẹ́ẹ̀ tó ti gbẹ ó ti yé bẹ́ẹ̀ atẹ́gùn òkùnkùn tí ìjì bá dé agbá wọn ẹni à ó tó bá lọ dúró ìwọ tó gbẹ tó bá lọ dúró síbi tó gbẹ àwọn ìjọ ogun ti gbẹ wọ̀nyẹn tó bá <coughs> bọ̀ mẹ́sàn tó bá dẹ̀ tí wàá mọ̀ tó bá fẹ́ dúró tó bá ti mọ̀ pé ìjì máa ń dédé wá tó bá ti wà lórí ilé ìyẹn tó bá pè ìjì máa ń dédé wá wàá gá ìdá rẹ̀ dáadáa tó bá ti ń bọ̀ báyìí wàá dijú bàbá rẹ̀ ó ti ṣe kí ni òyìn ni ó máa mú gbogbo àwọn ogun ọ̀run ṣó ti yẹ yín mẹ́yẹn ìyẹn náà ni pé ó lọ surround me with the host of heaven with the flames sword of fire in their head àwọn agbára tó lágbára ju ogun ayé lọ tó bá ń bọ̀ tó bá yọ sí mi lọ́nà kan sà wọ́n sá kàbàkàbà lọ́nà méje ṣótiyé agbára ilé mi bá tiẹ̀ wà níbẹ̀ gbogbo wọn ló máa fẹ̀jẹ̀ wẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n tún pọ́n egungun rẹ̀ egungun rẹ̀ awárún búlúbúlúbúlú egungun rẹ̀ ajẹ́kìnní àpòrá jóná dànù àwádẹ́rú gbà tátẹ́gùn bá ń fẹ́ ńgbà ẹ̀kọ́ tó wá kàn tiẹ̀ fẹ́ ọkọ̀ wọn afọwọ́fọ báyìí kò lè ṣe nǹkan kan mọ́ ó ti yé olúwa má jẹ́ ń degun gbẹ torí ẹni tí ọlọ́run ẹ̀mí ọlọ́run ò láàyè ò bá sí nínú rẹ̀ mọ́ tí ò ṣe ti ọlọ́run fẹ́ mọ́ ó ti gbẹ bó tiẹ̀ jẹ́ pọ́nrin bó bá tiẹ̀ kájọ sára bí eégún ìbá tiẹ̀ máa ṣe bí gángan ó ti yé is dry like a bone no is dry like no is kò kò kò. To God, it doesn't useful. You got to be useful. You got to trust in God. We are not talking to people who are naturally slim. No, we're talking about the people, tí àwọn agbára, those who are dry in the spirit realm that don't believe in God. With those people who are wicked, those who don't know what they are doing again. We're talking about this, the evil ones that anybody can use against people that good things. Lord, I pray. Pray this prayer. I refuse to be dry like a dry bone. I refuse. Yes, you that God wanted to use on, on dry bone as a solution to dry bone, you cannot be dry. If Ezekiel is dry, He will not be able to prophesy. You must not be dry. You know you must not be dry. Yes, I refuse to be dry. Yerika pasataya baba. Mangadabo sotayeba. My daughter, my children refuse to dry. My people refuse to dry. The good people of God, they receive, I mean, they will never be dry. I refuse to dry. My daughter refused to dry. Good people of God refuse to dry. Our nation refuse to dry. My people refuse to dry. We refuse to be dry. Dryness is not our portion. Financial dryness will reject you. Material dryness will reject you. Moral and spiritual dryness will reject you. When you are over dry, when people want to save you at times, they say when you are sick, You know, some people, enemy can systematically practice evil in your body. You got to be not, you be, you. <laughs> Dryness. I refuse to dry. Gbogbo ipò tó dàbí egun gbẹ nínú ayé mi. Ó yá lónìí ẹ gba ẹ̀mí sí ìyè. Ó yá ayé mi kọ̀ láti gbẹ dànù. Lórúkọ Jésù ògo mi kọ̀ láti gbẹ dànù. Ògo ọmọ mi ò ní gbẹ dànù ògo ìpè mi ò ní gbẹ dànù ògo ilé mi ò ní gbẹ dànù ògo ìtònáwó mi ò ní gbẹ dànù ògo ayé ọmọ mi ò ní gbẹ dànù ògo ẹ̀kọ́ ọmọ mi ò ní gbẹ dànù ògo mi àti orílẹ̀-èdè mi kò ní gbẹ dànù ògo orílẹ̀-èdè wa kò ní gbẹ dànù yes the people that love me you refuse to be dry up your financially my financially materially morally and spiritually you not dry up yes i will not be dry up yes My daughter will not dry up. Our finance and education will not dry up. My calling, my glory will not dry up. My cover will not dry up. Yes. Naribo sokaya baba sentaya. Negede bobo sontaya barima. Mayaba sokaya ba senteria. Lórúkọ Jésù mi ò ní gbeda mi oni ní degun gbígbẹ. Ah ah mi ò ní di kò You know some things people just say some things that doesn't wulo for anybody doesn't mean anything. It's meaningless. And that's why some people who are wicked, they will tell you, they want you to just come out. They will moderate you. Whatever you say here, you then, they come out. Bid on it. And they started making big things. You know, the foundation where we put like this, we founded it. We have the we pattern we wanted that we are putting. And they just build on another thing on it. And that's it at the end of everything where they are growing and they just collapse because it's not their foundation. Don't build on anybody's foundation. Okay? They collapse. They cannot stand. Even when you are building and you have some storm, you have some mistake and problem on that because it's your plan, you have it, you have the, the everything about the place is for you. He has it in you. Then they, you can see on it, okay? But some people, and that's why they want to, they will do something. Anyway, I don't want to talk. Come on, that be bragging. Okay? ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí ẹ ṣe fún òní ẹ gbé èsìkẹ́lì bàbá yẹn lọ sí egun àárín ìlú what a wonderful God what a ọlọ́run fúnra rẹ̀ nígbà mẹ́ta tó máa dẹ́rù àwọn tó bá pè àkábíyèsí o ẹ gbé lẹ́yìn tẹ dáwọ́lé lórí tán egun gbígbé àárín egun gbẹ lẹ gbé wọn lọ egun gbẹ ó yẹ pé ọ̀rọ̀ place ni kábíyèsí o elédùnmarè kábíyèsí elédùnmarè ẹ jẹ́ akọrin yìí ẹjẹ́ akọrin ká tó round up nísìn. hello hello. bluetooth. Hmm. kábíyọ́sí o àbí wọ́n fẹ́ bí mi kábíyọ́sí o you are the God of heaven and the earth. Kabiyo, o kábíyọ́ọ̀sì kábíyọ́ọ̀sì o kábíyọ́ọ̀sì o kábíyọ́ọ̀ mà sí Baba. You are the God of heaven and the earth. Kábíyọ́ọ̀sì o si no unquestionable God kò sí kábíyèsí abálẹ̀ bí ni fúnra rẹ̀ a máa kó èèyàn ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyà àti òpè ọmọ fúnra rẹ̀ kó gbà wọ́n láàyè láti àwọn egungun ẹ̀kan tó dẹ́rù bá òpè ọmọ fúnra rẹ̀ kó lóun máa bá ṣiṣẹ́ kó dẹ̀ kó fẹ́ ṣiṣẹ́ fúnra rẹ̀ ni o a wá gbé ẹ lọ bẹ̀ iṣẹ́ tó jẹ́ pé òun fúnra rẹ̀ ló fẹ́ ṣe a wá gbé ẹ lọ a máa ṣe nǹkan mẹ́ a kàn gbé ẹ síbẹ̀ òun fúnra rẹ̀ la máa sákàn ní wọ́n máa sọ̀rọ̀ nítorí nǹkan tó ní kó máa sọ kí ni túmọ̀ kó ba lè bu ọlá kán ba lè bu ọlá fún ọlọ́run látara rẹ̀ ọlọ́run ẹ ṣé gan ni olúwa ẹ ṣé tẹ lómi o bó ti jẹ́ pé àwọn iṣẹ́ náà nígbà mìíràn àwọn egungun ẹ̀ wọ́n máa ń dẹ́rù ba àwọn ènìyàn bó jẹ́ pé wọ́n they are also dangerous àmọ́ àìsàn tí wọ́n ní lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ọlọ́run ẹ ṣé ní gbogbo ọ̀nà àfọpẹ́ fún yín àfìyìn fún yín àfògo fún yín I cover my people with blood of Jesus my children with blood of Jesus ọlọ́run jọ̀wọ́ wa ti wí eléyìí lónìí má jẹ́ ó jẹ́ àwímọ̀ má jẹ́ ó jẹ́ àsomọ̀ gbàkóso ayé wa máa lò wá lọ má pa wá tì torílẹ̀-èdè wa ṣe àwọn olórí wa dáwọ́lé wọn yọ máa ṣe ohun tó tọ́ yọ máa ṣe ohun tó yẹ jẹ́ kàlàáfíà jọba káàkiri àgbáyé orílẹ̀-èdè Canada you are blessed pẹ̀lú ọ̀tọ̀mọtọmọ ni o Canada is blessed I am blessed because if this country is blessed they yeah, I am blessed yes America is blessed if they are blessed also they are our neighboring no even must before them because I will be blessed as well Yes, yes, yes, my country where I was born was has to be blessed because I was born originally there. Yes, God created us. We don't, it's not by mistake that we find ourselves in the midst of that uh, dry bone valley. Yes, you have a purpose, but they come to life. Lord, they shall be blessed. Dry bone shall come to life. We shall not turn to dry bone. The Lord shall heal all dry bone. He shall restore. Yes, blood shall come back. Yes, strength shall return. The Lord shall do wonder. In our finance, in our home, in our marriages, in everything we do, in our children's life, everything good shall be returned. Return. Restore. Thank you, Father. You always answer prayer. In Jesus' powerful, excellent day, we are praying. May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit be with us now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 As mountains surrounded Jerusalem, God Almighty, surround our life with blessing, with goodness, with testimony, with power, with joy, both now and forevermore. Amen, amen, amen. Jesus said, Don't forget. Hallelujah, méjì. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. You go from Jesus, You find yourself after ẹ̀mí Ọlọ́run bá you now find yourself number one your first place to find yourself is Aringungbe don't worry don't don't panic relax the Lord is on the throne the voice of God is speaking ó ń ní agéjì bẹ́ẹ̀ ni ó fẹ́ tú egun gbígbẹ náà ṣe ni bẹ́ẹ̀ ni ó sì fẹ́ jẹ́ kó mọ̀ pé yeah true brother Isika through pastor Ezekiel through Bọ́lá Fọláṣadé àwọn kankan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó dára ni ó fẹ́ lò fún rere ọlọ́run sì ní rán wọn níṣẹ́ kó má fi àyà tí yes your name shall be announced for good. yẹ́rì kapopo sọ́tàyà bàbá dégédé bọ́bọ́ bẹ́ẹ̀ ni a lè gbéṣù wálẹ̀ wọn ò lè gbé ọlọ́run wálẹ̀ nítorí èṣù èèwọ̀ ni tó bá gbọ́ pé ajágan kò kí ń jobi wọn ò lè gbọ́ ọlọ́run wálẹ̀ nítorí èṣù But you know, they have to steal some things. Yes, you have to, you know, has to be deceived, but we cannot be deceived. All right. So Isaiah 60 verse 1. Bola Folashade, arise, for your light has come. You won't call? Sarah, arise, for your light has come. Àwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi, arise, for your light has come. Ṣadé, mercy. Ṣadé, mercy. Bẹ́ẹ̀ni, mercy mercy ọlọ́run á ṣàánú fún wa mercy àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ mímì abubakar eh? abubakar ẹ̀yin náà wá ẹ̀ṣàmí may almighty god touch your home èyí tẹ́ ẹ wá sórí platform yẹn may almighty tẹ́ ẹ ní gods láti tẹ lọ́ọ̀fù àti láìkí tẹ́ ẹ tún wá gbàdúrà mi anyway may almighty kó ṣe fún yín jù bẹ́ẹ̀ ti bèrè lọ bẹ́ẹ̀ lórí kò yí padà in Jesus name àdúrà tẹ gbà níbi àti ìta gbà fún yín kò ní dẹ́ṣẹ̀ kò ní dègún lórí yín lórúkọ Jésù bẹ́ẹ̀ ni o hmm, torí àwọn kan wà hmm, àdúrà ò ní dègún lórí yín torí ẹ̀ ní ìyá <laughs> eh, aríbo sókà pàpà sí ti iye Maria magada bobo sinta yaba, tayaba hmm, ó yá mo gbà padà ó yá gbà padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ohun tó ń jí lọ lọ́wọ́ yín ó yẹ máa gbà padà gbogbo ẹni fẹ́mi fẹ́re gbogbo ohun tó ń jí lọ lọ́wọ́ èmi àti yín ó yẹ máa gbà padà ó lọ restore restore back ó lọ restore back what the enemy have stolen olúwa gbogbo ọdún tí kákáwọ̀ tí dìvọ́rà jẹ olúwa dá a padà ní àkọ́tún lórúkọ jésù la ṣeun tuntun in jesus name bye for now have a wonderful weekend enjoy your weekend ẹ ṣe jẹ́jẹ́ o don't be dry up pray tó bá fẹ́ máa rí Emeshima eh, eh, attack but don't worry make sure lójoojúmọ́ jẹun fún ẹ nìkan máa gbàdúrà yẹn ó dàbí daily dose daily booster wàá fọwọ́ sínú mi olúwa gbé agbára wọ̀ mí agbára tó máa ń sè ọ́ wo tó máa agbára tó máa ń bẹ̀rù ọlọ́run àwọn èèyàn kì í bẹ̀rù wọn kì í bèrè fún agbára yẹn tó bá ti gba agbára tó ń bẹ̀rù ọlọ́run tó dẹ̀ ń ṣe ìfẹ́ ọlọ́run you pray your God will answer you ó ní the fear of God is the beginning of wisdom you have wisdom number one tọmọ yẹn bá bẹ̀rù ọlọ́run ó máa brilliant tọ́yìn tó bá bẹ̀rù ọlọ́run máa gbàdúrà ó máa bẹ ọlọ́run ó dẹ̀ máa èèyàn wà níbẹ̀ kò sí níbẹ̀ tó ló mọ̀ pé wà níbi gbogbo ó máa bẹ̀rù ọlọ́run ó dẹ̀ máa ṣe tó right so you need prayer for the fear of God ẹ rí pé mo máa ń gbà fún àwọn orílẹ̀-èdè wa àmà tó lágbé agbára wọ̀ mí ó lágbé agbára wọ̀ mí ó lágbé agbára wọ̀ mí ó lágbé agbára wọ̀ mí agbára tó ń bẹ̀rù ọlọ́run agbára tó ń gbàdúrà láìsinmi àti láìṣà rẹ̀ tó ń ṣe ìfẹ́ ọlọ́run kò disturb ẹ pé kó má ṣiṣẹ́ o when you are selling lace wàá wà ní ṣọ́ọ̀bù èló láṣọ yìí twenty thousand ni o dẹ̀ ń sọ lọ mo ń anything mo ń ṣe bẹ̀ báyìí nínú ilé àwọn èèyàn mọ̀ mi mo ń gbálẹ̀ gan mo ń tẹ́bẹ̀dì báyìí tá a bá fẹ́ sùn báyìí mo ti gbàdúrà wa ti ṣe kíní màá tún bí mo ṣe ń wo fóònù báyìí mo tún gbàdúrà ni ó ti yé bẹ́yẹn wàá gbàdúrà so àdúrà lórí ti máa ń ṣiṣẹ́ agbára ó ti yé bẹ́yẹn ẹ́ńjìnì tí ò kí ń ẹ́ńjìnì àdúrà tí òkè ń nọ́ọ̀kì olúwa gbé sínú mi olúwa má jò nọ́ọ̀kì ẹ́ńjìnì àdúrà nínú mi olúwa má jò nọ́ọ̀kì ẹ́ńjìnì tó ń ṣe tòótọ́ nínú mi olúwa má jò nọ́ọ̀kì ẹ́ńjìnì tó ń gba ọlọ́run gbọ́ nínú mi má jò nọ́ọ̀kì ọlọ́run ẹ́ńjìnì tó ń hùwà òtítọ́ àti òdodo olúwa má jò nọ́ọ̀kì láyé mi àtọmọ mi má jò nọ́ọ̀kì bàbá má jò nọ́ọ̀kì gbẹ́ńjìnì àdúrà tó ti sínú mi lójoojúmọ́ máa gbà èsì a máa wò pé ẹ́ńjìnì àdúrà wò ní ẹ́ńjìnì àdúrà ni o tí wọ́n tún wọn bá gbé sí nínú kò lè gbà ẹlòmíì tó bá dé táìmù tó máa gbàdúrà báyìí wọ́n máa ń dé ó ti bọ́ kéèyàn ya dirí ó yà di kò sílẹ̀ fún kò ní mọ tó máa sọ ṣùgbọ́n tẹ́yìn àdúrà wa máa bẹ̀ ṣí ẹnu ẹ báyìí àmàtà kórógó pópópópó pápápápápá bó bá ti gba báyìí ó ní máa feel it and then you start speaking and then you start talking and then the spirit of God start moving and God the spirit of God because they already the engine is there and it's holy spirit. ẹ ṣe any wonderful weekend lẹ́ǹkan sí ẹ má gbàgbé ẹ pè mí fún ẹ bá wa ra ẹ bá wa ra ń tàǹtà o ó ti yẹ yín náà iṣẹ́ mọ̀ pé ẹ̀sán táì tiẹ̀ dé àgbo rẹ́fìrì bá yóò ti yé bẹ́ẹ̀ ẹ bá bàrà ń tà ń tà o. bàrà ń tà ẹ ṣé jàre. <laughs> orúkọ àwọn orúkọ wọ̀nyí fún ni ó ní ojú olúwa ń bẹ lára mi adé <laughs> thank you lord ọlọ́run ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ṣe ojú olúwa ń mi àwọn orúkọ yìí they are wonderful names o on this ah ọwọ́ olúwa àti ojú olúwa ó ń bẹ lára mi tó gbó ti fà mí rán mi láti wàásù ah ah olúwa ẹ ṣé fún ojú olúwa ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ẹ bá wa ra Auto Bola ni mo tún ń jẹ́ mo máa ń ẹ bá wa ra mọ́tò bẹ́ẹ̀ ni ẹ bá wa ra nǹkan tá à ta máa ń ta oríṣiríṣi àtìpolówó tẹ bá ṣe mọ gbogbo èèyàn tó ń ṣe tired hmm. on the value o bye for now love you guys.